في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àlékún kí Olúwa orí ajẹjẹ tán ẹ kó máa bá òjíṣẹ́ ńlá muhammadun sallallahu alayhi wa sallam. ẹ̀yin ọlọ́sìn ọlọ́run gẹ́gẹ́ bí kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lọ́wọ́ kókó kan tó pàtàkì pátá ni nínú sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátá kódà bí yẹn ṣe mùsùlùmí ó kàn àmọ́ àwa tá a jẹ́ mùsùlùmí ó kàn wá gbàgbà tọ́lọ́nà ti fi ọ̀nà wa fcc ẹsẹ̀ tiwa lé ojú ọ̀nà. kábáníká wo ayé ta wáyé lónìí ó fẹ́ má sí ẹnìkan tí ì ṣe ọlọ́run bí àìmí ẹsẹ̀ lọ́n tèmi ò kó náwó ó fẹ́ má sí ẹnìkan tó ní wọ́n ti gbé nìyí òun ẹsẹ̀ ọlọ́run. òun ló fi jẹ́ pé púpọ̀ ọ̀tá ń bára wa sọ yìí ẹ wá nìkan sí pẹ̀lú ìbéèrè. pèkìlì máa sa ìyá àfin náà rọ́bà hàn. àtàfà náà wá àtẹ̀ǹtì ìsàfà obìnrin wa ọkùnrin wa kí ló fà á tà fi ń sọ lọ́ngàn kí ló ń fà á. nígbà tá a ti kó ogun wa pọ̀ ìyẹn ni pé àfa àga ti ń ṣe lọ́n òun náà pé tóun ṣe ọ̀dà ẹni tí ò jẹ́ àfa náà tó jẹ́rú sí ọlọ́run tí ń gbọ́ wà sí etí ń ṣe wọ̀n fún tóun ṣe ọ̀dà kí ni ń fà. ó láwọn nǹkan tó máa ń tí ọmọ ẹ̀ dénú lọ síbi ẹsẹ̀. èṣù tẹ́ ẹ rí òun ọ̀nà tó là fọmọ ẹ̀ dé ènìyàn láti máa ṣe ọlọ́run ó pọ̀ èyí tọ́lọ̀ ń bá ní kí a rí bẹ́ẹ̀ ni torí pé bí ayé ti ń lọ síwájú sí i bẹ́ẹ̀ ni àwọn ọ̀nà tí èṣù ń gbà mọ́ mẹ́ẹ̀dé nìyẹn pọ̀ sí i. ó làá tà ń bẹ láyé lónìí wàhálà táwa kú sí níbi máa ṣe ọlọ́run ọba bó ṣe rọrùn fún wa tó wàláhì àwọn ará jọ̀hún kò rọrùn fáwọn bẹ́ẹ̀ kò rọrùn fáwọn bẹ́ẹ̀. òun ló fi jẹ́ pé àwọn ọ̀nà tí èṣù fi ń gbà mọ́ mẹ́ẹ̀dé nìyẹn ó ti pọ̀ báyé ti ń fẹjú sí. àwọn ọ̀nà yìí la wá fẹ́ fúnra wa. ẹnì kọ̀ọ̀kan mọ̀ wá wo àwọn ọ̀nà tá à ń ṣàlàyé ìpínlẹ̀ ọ̀nà tí wọ́n ṣàlàyé yìí ọ̀nà eléyìí sì tèmi. èyí ń lọ́n o àmọ́ náà ń gbà sẹ́kọ̀ yìí kì ti ẹnu o. a padà wá ka ìwà wa náà èmi náà ń ṣe ọlọ́run mórí kọ́nà tó ọ̀nà tí ti gbà sẹ́ yìí ó fún ìkọ̀kan ló sì ní solúsàn fún abdulayi ọba alekiola níjọ tá a bá ti bá détọ tẹnìkọ̀kan náà wá ọlọ́mọṣà jọrọ̀ fún wa láti mú lò nítorí pé tó burú jù fọmọ ènìyàn ó ní kó kú lẹ́lẹ́ṣẹ̀ kó má ra foríjì lọ́dọ̀ ọlọ́run ọba ó burú púpọ̀ kò sí bí ẹ̀ṣẹ̀ náà ti lè kéré tó wájú ọlọ́run tó fi lè kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ òní tó ọ̀rá foríjì rẹ̀ gbogbo ń tọ́ bá ṣe ní dáadáa bó ti wò kó pọ̀ tó tó bá wọ ọlọ́run ọba tí ò bá fi àánú rẹ̀ báyàn lò lálẹ́ kìyàmà ká ló fẹ́ fi déédéé báyàn lò ní lórí ẹ̀ṣẹ̀ náà èyí ò jẹ ìyá rẹ̀ bó ti lò kékeré tó. òun lẹ́mọ̀ fi ráwọn ẹni ọlọ́run àwọn èèyàn kéré ẹ̀ṣẹ̀ kankan. ẹ̀sìn wọn ẹ̀sìn àwọn ẹni ọlọ́run ẹ jọ wọn lójú ẹ méjì kẹ́sìn wọn jọ wá lójú pé alùsùn náà lé mi alùsùn náà rẹ òjò mọ́ wọ pé mo ti wá jẹ́ àlùsùnà mo ti gba sàtìtì àlìjẹ́nà pé èmi wà àlìjẹ́nà ni wallahi alazim bẹ́ẹ̀ lómi sí ń wà nù àwọn àlùsùnà nìyẹn ìyá àlùsùnà làwà bọ́bá jẹ́ àlùsùnà ọ̀rọ̀ lọ́nà kan ọ̀nà méjì tí wọ́n náà gbà ṣe lọ́ọ̀ ni ọ̀nà tó ń gbà ṣe lọ́ọ̀ ni tó bá wù ọlọ́run ọba tó bá fẹ́ fi déédéé rẹ̀ bá ọ lò pẹ̀lú ọ̀nà ni wallahi alazim lójú sọlẹ̀ kan òkùnkùn ní kùnkùn náà mọ̀ ọ́nà ara rẹ̀ èyí ó mọ̀ bí ọ̀nà kan àbọ̀nà méjì ìfẹsẹ̀ lọ́ọ̀ àìfiṣe fáàrí ni èyí ọ̀nà tó fi gbàtẹ náà ni múra kọ́ túbá kó ń bẹ́ẹ̀ kó tó fayé lẹ̀ olóríire fún yàn bẹ́ẹ̀ yóò bá túbá kó ń bẹ́ẹ̀ fìyàn fayé lẹ̀ gbogbo dáadáa tó ẹkú gbogbo dáadáa tó ṣe pápátá ìtẹ̀láṣẹ ọlọ́run rẹ ìtẹ̀láṣẹ anábì sallallahu alaihi wasallam ká ní ninety nine point nine percent ni kó wá jẹ́ sí pé one point lásán òun lẹ́fẹ̀ẹ́ sọ́lọ́ọ̀ba bọ́lọ̀ wọn bá fi àánú rẹ̀ báyàn lò kárí dédé náà ni tó bá ti ní fún ọ òun náà pè dédé kí o dún wọn tó bá ti ní fún ọ òun náà dédé o dín wọn ẹ dáadáa tó o ṣeun ọ padà kò jìyà náà ọ jìyà one point ọ jìyà one point yìí náà òun làwọn inú wọn bábá ń rí dáadáa ṣe inú kẹ́kẹ́ ó ráwọn ẹni ọlọ́run wọ̀lá nínú àwọn ròyìn tó wọn fi ń ròyìn wọn ẹ̀rí máa ń kéré ní ìsẹ̀mí ayé wọn ẹ̀rí máa ń kéré kéèdè tà ẹ̀rí jẹ́ káyérí mù kékeré ni ni o ọlọ́run sà lẹ́rù sí túbà kó tó lẹ̀ nínú àwọn ọ̀nà yìí wọ́n lágbára ju àwọn lọ èyí tó lágbára jù ń bẹ́ẹ̀ òun lè ẹni tó bá kó síbi eléyìí alákọ̀ọ́kọ́ yìí à wàhálà rárá ni o wá sí ibi lónìí. òun ni ádámù ádámù ádámù ádámù idrak al-mar'i li hadafi alladhi khalaqa Allah subhanahu wa ta'ala li ajlihi. òun ni kọ́mi yóò máa ma tó ń ká torí ẹ̀ dá sáyé kó má máa kéèyàn mọ̀ mọ́ tó wá sí láyé bá báńlá àgbákò ni kò sí téèyàn lè kó sí ìwọ́n tó pọ̀ nù mùsùlùmí pé mo jẹ́ mùsùlùmí àpé mo ti alihamudulilayi mo mọ̀ tó mọ̀ tó wá sí láyé pé mo jẹ́ mùsùlùmí àyìnmọ́yé mùsùlùmí tí mo mọ̀ tó wá sí láyé. sẹ́wọ́n lẹ́yìn òun àfẹ́jú púpọ̀ òun ní máa ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ pọ̀ òun ní ọba ẹ̀ṣẹ̀ èyí mo tó wá sí láyé kò sí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi fọ́ kékeré mọ́rọ̀ súnà nẹ́bí. èyí tó fà nìyẹn èyàn mọ tí ìwọ́n ti láyé ni. níjọ́ tọ́nà ń bá ti ràn yàn lọ́wọ́ débi pé òun mọ tó wá sí láyé wàláhì nìyẹn ṣe bí àná náà bá gbà díẹ̀ ló kù tó ń yanjú yòókù kókù ẹnu fẹ́ ló kù jẹ́ òmìnira jẹ́ ara rẹ̀ lórí ẹ̀ àtàwọn nǹkan míì ìfẹ́ ayé. àmọ́ tí ìfẹ́ fi lè mọ́ tó wá sí láyé àti ó ti ẹ fúyẹ́ àmọ́ mọ́ ìkéyàn mọ́ mọ́ wá sí láyé wáàsí ò ní ta létí rẹ̀ àlejò máa kírun àlejò máa gbà wẹ̀ gbogbo ti jẹ́ dáadáa àmọ́ bí ò bá máa ń tọ́ àtọ́rí ẹ̀dá sáyé kò ní mójú tẹ́sí rẹ̀ kódà ó lè máa ṣiṣẹ́ kúfúrú irú wọn náà máa ń fojú kéré ọ̀rọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ẹ bá lànà bí sọ báyìí bí bàtẹ wà wọ náà kéèyàn sọ báwọn. nínú tó jẹ́ pé ànẹ́bì sallallahu alaihi wa òun ló sọ bẹ́ẹ̀ pé bọ́ bá ṣe nǹkan báyìí ọ̀wọ́ iná ànẹ́bì ló wí. ọlọ́run ti jọ yé wánú Al-Qur'ani Karim pé wa ma yantiqu anil hawa ẹni tí mo rántí yín ti ṣe Muhammadu kò lè sọ̀rọ̀ fẹ́nu. bó bá nẹ́bí bá ní bọ́ bá ṣe kí ní iye ọ̀wọ́ náà ara téèyàn máa máa ń téèyàn wá sí láyé ní ń fà á téèyàn máa fi ń fi ọwọ́ kékeré mú ọ̀rọ̀ anabiwa muhammadu sallallahu alayhi wa sallam àyè máa téèyàn ti wá sí láyé máa ń fà because òun náà rán sí ọ tọ́ba máa ń tọ́ wá sí láyé ọmọ pé òun náà rán sí ọ òjíṣẹ́ la pé bí ẹ bá sì jójíṣẹ́ ìtọ́gà tó rán tó bá ní ó jẹ́ òun ní ó jẹ́ àfòsíṣẹ́ tí ò bá gbọ́rọ̀ lókun sànàbí ọlọ́run á gbọ́rọ̀ ni tí ànábì ọlọ́run yóò wá jíṣẹ́ tí wọ́n rán. ní tọ́lọ́ bá máa ń sọ fún gbogbo pé wà má àlẹ́yìká illa wà má àlẹ́yìká illa ọlọ́run máa ń sọ fẹ́ẹ́ fún ànábì ńgbà míì ńgbà tí ọ̀rọ̀ ìntàfẹ́ náà nábì tó bá ká la tí wọn ò fẹ́ ṣe táwọn ẹgbẹ́ tó fẹ́ máa ṣe àwọn àwà míì tó fẹ́ máa gẹ́bí ọmọ ẹ̀dẹ́ ni á á wà máa alayka illa al-balagh. ìwọ fi wọn lẹ èyí tó kàn wọn ni pé ìwọ wí ń tá a ní ọwí fún wọn. bí wọ́n bá ti wá wí ń tọ́ ní àwí tá a wí fún wọn ni ẹni bá wá gbọ́ ẹni tá a bá fẹ́ kó wá ni wàá gbọ́. ẹni a bá fi mọ̀nà ló mọ̀ àmọ́ wà má àlẹ́yíká ilà ìbàlá ẹnu ti ẹnu fẹ́ wí fún gbogbo ọ̀nà tí yẹn máa fi ń wí nǹkan fún yàn tí fi ń yé yàn ọlọ́run tó bọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. òun lè fi lè gbọ́ ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ àlùfàǹsá ọ̀rọ̀ èébú ọ̀rọ̀ ẹ̀tẹ̀ ẹ̀ lè gbọ́ lẹ́nu Muhammad. ọ̀rọ̀ tó àwọn tí ń jíṣẹ́ fún gan báwọn kan bá gbọ́ àwọn wọ́n mọ̀ pé àwọn ń sagídí ni. sòkè yẹn mọ́ tó wá sí láyé ẹlòmíì wọn tó wá sí láyé o alẹ́ lómi ò ní kí la wá sí àwa yà wá jẹun ní bá àwa yà wá gbádùn ni o níta wá sí láyé nu ẹ̀dàkùtọ̀ rẹ̀ fẹ̀yìn lẹ́nà kì í lẹ́nà ayé àwa sáyé ni ayé là á sí ká tó sọ̀rọ̀ ìtumọ̀ ayé là á sí láti ká tó kọ̀ pé àyà gbádùn láyé ni ẹ fi ẹ̀fọ̀rọ̀ náà lẹ̀ náà ẹ pé nígbà tó wà ń léèwé nígbà torí ẹ̀ lọ léèwé ẹ̀ lọ́lọ́fẹ́ gbagba ìtọ́jú tó dáa àwọn ni ẹja ṣe ẹja kàwé fún ẹsàmùtí wọn ẹ fi ọ̀rọ̀ wélẹ̀ náà àwọn pẹ̀lú tó ń wínú. bàbá ni ẹja wo ń tọ́lọ̀ ọba ní máa ṣe yìí èyí tó ní a máa jẹ yìí ẹja gbéyẹ̀wò ẹ̀wò àfáàrà náà tó lọ́rùn mọ́ṣáláṣí ká wáyé ayé la wá ṣe ayé la á ṣe ká tó sọ̀rọ̀ wàláì òdodo ọ̀rọ̀ ní sọ̀rọ̀. ayé láti ká tó sọ̀rọ̀ àmọ́ sọ̀rọ̀ pé nítorí bá ń ṣe láyé náà ni ó fàyà rẹ̀ ni ó sì fa ìkẹ́ rẹ̀ àti wọ́n ṣe láyé yìí ayé tí ń tọ́ ṣe láyé rè èrè àlùkìámárì. látara pé ká lè máa ń ta wá ṣe láyé àwọn sàábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ sàlàyé fún wa níwọ̀n bá sókè bọ́lọ̀ bá ní ó yé mi àti ẹ̀ níta wá sí láyé ó ní àlìyáwó ntí afa gbà ló pẹ̀lú àlìyáwó mu yìí ayé ayé tá a wà lónìí ó ní àlìyáwó amalun amalun bila hisabi wa jaza ayé tá a wà yìí ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn ẹ̀sìn sẹ́ni àmọ́ sí ọ̀hún kò sí kò sí ìsá kò sí jàzá làjàzá kò sí ẹ̀san fún iṣẹ́ tẹ bá ṣe òun lè ní ayé yìí kì ẹ̀san iṣẹ́ lẹ́sẹ̀ àmọ́ pé èrè rẹ̀ kò sí kò sí láyé yìí ẹlẹ́kùn iṣẹ́ wo ni wọ́n á wí tó yẹ jù náà ọba lọ ìtumọ̀ ń ta wá sí láyé ọlúwa la sí láyé àmọ́ èrè ẹ̀sìn ń lè ọ̀ lè gbà láyé tí wí fún ọ̀nà wọ́n ní wọ̀ gọ́dàn ọ̀la ọ̀wárọ̀la ọ̀la tó ń wí yìí kì í sọ̀la mọ́ndé alikiyama hmm. ni nígbà ló pẹ̀lú ẹ̀ onídìazá hu ẹ́ bila amẹ̀lẹ̀ ẹ̀sán lágbàá kò ṣiṣẹ́ kankan mọ́ torí wọn gbà tí wọn sọ pé ayé lẹ́kọ̀ọ́ ṣe ká tó sọ̀run ọ̀fẹ́ bá dọ̀rùn ún ọ̀ níríṣẹ́ ṣe mọ́ ọ̀ níríṣẹ́ mi ṣe mọ́ èyí tó bá ṣe láyé ẹ̀san tó bá ṣe láyé yìí ẹ̀san ìlọ́lọ́ gbàlá lè kíámà ẹjọ́ yé wa sí o ẹjọ́ yé wa sí o níta wá ṣe láyé ẹ̀sìn làwa ṣe. ọlọ́run bá ní. àwọn mí orúkún táwa ti láyé wà kàn á àṣìbùtún ànàmà kọlàkùnàkùn àbàzà. wà ìnà ìlẹ́yìnkùn látòrò jẹ̀rún. olùwàlẹ́bà àṣìbùtún ànàmà kọlàkùnàkùn àbàzà. iṣẹ́ yóò mọ̀ èdè ènìyàn kẹ́kẹ́ rò pé mi ọlọ́run ọba mo kàn dá yín lulẹ̀ láyé lásán just like that. wàyí náà ilé kù látòrò ìjàrún yìí sì kalẹ̀ báwọn náà ẹ̀ ní sẹ́rí padà sọ́dọ̀ wa láti wá bẹ̀rẹ̀ níta wá sí o. àyíká wa máa àwa lẹ́lẹ́ ló lómi pé ọ̀sán táwa ti láyé fún wa tó ẹlòmíì ó lè lóun fẹ́ béèrè lọ́dọ̀ náà àmọ́ gbogbo ọ̀nà tí ìyẹn fi ń wí ni ọlọ́run ó ti gbé kalẹ̀ fún wa ìyẹn ọ̀sán táwa ti láyé náà fún wa ọlọ́run àà wà máa kọ́lá kùrìtì náà ń kọ́ wà máa kọ́lá kùrìtì náà wọ́n ẹ̀ ilà lè àbùdó ni. Ah, ah, ọlọ́run ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtẹ̀yìn àlìjànú ìgbà yín lásán torí nǹkan míì kẹwàá ti lẹ́sẹ̀ ní ayé yín ìlàlẹ̀ àbùdù ni ju pé kẹwàá ṣèjọsìn fẹ́mi ọlọ́run ọba lọ́kàn lọ. ìdán khalaqana Allah subhanahu wa ta'ala li ajli ibadatihi. ajẹ́pẹ́ ntọ́lọ̀ ń torí ẹ̀ dáwọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́ nìyẹn sáyé torí ẹ̀sìn ni ẹ̀sìn là wá sí òun ló fi jẹ́ pé gbogbo tí ó jẹ kẹ́sìn wọn rọrùn fún wa ó ti wá fún wa. sẹ́ni gbogbo tọ́lọ̀ ọba gbà wọn ni atẹ́gùn ni omi ni sánmà ni ilẹ̀ ni màláìkà ni ọlọ́run nítorí ẹ̀yìn èèyàn mi dá. kí n tí mo torí ẹ̀ dá yín kó lè bá wọn rọrùn fún yín lójú dáwọn nǹkan ni. òjò tí ń rọ̀ ń òjò tí ń rọ̀ ń sán ilẹ̀ ẹlẹ̀ tí ń jáde àtàwọn akérèdọ́gbò mi àtàwọn odò ńláńlá gbogbo tí ń jẹ́sẹ̀ mi àwa pátápátá tá a fi ń sẹ̀sẹ̀ ibi tó wà nù ọbàtàn ayẹlógún èmi ò rọ́nà tún lè ju ọ̀nà méjèèjì yìí lọ níjọ́ tọ́nà bá hó di sánmà tí yìí tí gbogbo omi ń bẹ níbi odò tó fàgbẹ èyí ń èyí tí ń bẹ́ẹ̀ nù kànga tó kú ò kò wá rọ̀jò mọ́ fọdún méjì ẹni ẹni sọ ọjọ́ pamọ́ àbí ẹ sọ rẹ ọdún kẹta gbogbo bẹ́ẹ̀ bá sọ kalẹ̀ náà fọdún kẹrin èmi ò rí ọ̀nà mi tẹ́lẹ̀ bí pòdúsù jẹ mọ́ mú yí ẹ mú yí ẹ mú yí ẹ mú ilẹ̀ sọ ló jẹ. gbogbo tí mo dá yìí pátápátá mọ̀tá kẹ́ ẹ máa fi ṣègbádùn ni mo dàpẹ́ ìfẹ́ dé nìyẹn sí. ẹ ẹ rẹ màláíkà náà bàbá firúgbìn tá a sọ kalẹ̀ tá a da ìtẹ̀bọ́ àwọn nǹkan yóò ní owó àwọn nǹkan lọ́wọ́ bá fi sí di pé yóò kó jáde sẹ́yìn náà lè dàka sínú masínì kankan dá sínú masínì kó má yẹ pé kìnnìkan ni ó lẹ fi sínú masínì ní o fi pòdúsì ẹ̀fẹ́ kó mọ́ jáde. àwọn kan tá à ń fi sínú lẹ́lẹ̀ tí ń jáde yàrá mọ̀láyíkà kan ló wà ní ìchájẹ̀ kí á yóò wù jáde ẹgbẹ́ kan kí bọ́ wíwí lọ ni ní táwọn mọ̀láìkà ń sinmi àwọn mọ̀láìkà kan ní bẹ́ẹ̀ bí rúbẹ̀ àwọn mọ̀láìkà kan ní bẹ́ẹ̀ bí òkè òjò ti mú kójú ṣe ń wá àwọn mọ̀láìkà nìkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe táwọn ń sinmi ẹ má ju pọ̀ ju ẹ̀rọ àti báyìí ẹ̀sẹ̀ dé yà yìí ọlọ́run ní gbogbo àwọn mọ̀láìkà gbogbo tóun dá pátápátá sísẹ̀mí fúnfúnlé ayé báyìí ọlọ́run ni mọ̀tẹ́ àlẹ́kùn wálé. àná àmì kan torí kọ́ lọ́wọ́ bò àwọn àlàní àm fún wa gbogbo àwọn ẹran èyí tí ń gbó èyí lé wọn àmọ́ gbogbo tó dá pátá òun sọ ó ní mo gbá gbogbo tí mo dá yìí kó máa jẹ́ nǹkan gbádùn nǹkan sẹ̀rí fún àti fáwọn dábàá yín. ee fáwọn dábàá wa náà nígbà tá èyí tá a ta a ta èyí tá a jẹ a jẹ a jẹ pé àwọn dábàá náà àwọn olóda fún jama àwọn mìíràn ni gbogbo tọ́lọ́wọ́ bá ń dá kálukú wọn wọ́n ń ṣiṣẹ́ tọ́lọ́wọ́ bá torí ẹ̀ dá wọn. ṣé ọfìn màlúù sẹ́nu tó ní kọ́ jẹ oúnjẹ kan rí jẹ mí o kọ́dà yìí tó ní ká bá yàrá kẹ́ má dùn ẹ padà mú náà dùn. ẹ wá kó ah, ní gbogbo kọ̀ọ̀kan tọ́nà ọba dábàá ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ń sàfọ́pọ̀ sí wọn kí ẹ̀sìn ọlọ́run ọba kó lè fi rọrùn fáwọn àtàǹbẹ̀lá ìkọ́dà ẹ̀wù tá à ń mú ẹ̀wù tá à ń wọ̀ sọ́run láàrin sánmà tẹ̀lé tí ń jáde. irin tá a fi ń ṣe ilé láàrin sánmà tẹ̀lé tí ń jáde. èmi ò rí nǹkan mú àwọn kan wà dé. àwọn gbogbo tá a ń lò sára wa tá a fi ń ṣètẹ̀ ní ayé pátápátá. ẹ bẹ́ẹ̀ ni sàmáì wal gbogbo bẹ́ẹ̀ communication bẹ́ẹ̀ ti ń bára yín sọ̀rọ̀ látọ̀nà tó jìnnà tú íńtánẹ́ẹ̀tì ní tú fóònù náà ní gbogbo ẹ̀ bayna as-samahi wal-ard ọlọ́run gbogbo àtàtẹ́gùn náà ọlọ́run mo dáa fún ẹ àti fi ń dára tó bá wà ẹ wú ara táwọn fàdẹ́gùn dá ẹ wú ara táwọn fàdẹ́gùn dá gbogbo nẹ́tọ́kì yìí kílẹ̀ pé màjíìkì kankan kọ́ àtẹ́gùn ọlọ́run ọba ni olúwa ni mo dá wọn fún yín àtàwọn dábàá yín kí wọ́n fi gbádùn ni àwọn dábàá náà ń kọ́ àwọn náà fi ń gbádùn ọlọ́wà ni wàá máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun ẹ wá rẹ̀ mi ò bẹ̀rẹ̀ dé nìyẹn kò sí tí mo wá sí láyé ẹ wá sí mi ni o wallahi ẹ wá sí náà láyé ni. tábà náà sọ pé a wá náà láyé kí ni tó máa rẹ̀ torí ẹ lómi ò ní pé àdàm ẹ̀ mọ́tí mo wá sí láyé ní ṣé ìmọ̀ tí mo wá ti láyé ní ìmọ̀ tí mo wá ti láyé òun ni mo ń kírun ṣé ìmọ̀ tí mo wá ti láyé òun ni mo ń gbàwẹ̀ ẹlòmíì kò níye kó wọn mọ́tò wá ti láyé. níjọ́ tó o ti rí pé gbogbo ohun tí bá ń sọ àtànẹ́bí sallallahu alaihi wasallam bá ń sọ èyí tó bá wù ọ́ náà mú ọ̀nà náà wá sí gbọ́dọ̀ sí mú mi tó bá wù ọ́ àbíkọ́ ọ̀rọ̀ pé ìkànnú ọ̀rọ̀ ànẹ́bí ló ṣe ń lò àwọn kan bẹ̀ ò ṣe ń lò ṣé pé ọ̀rọ̀ nẹ́bì sì ń ta ṣe pé ọ̀rọ̀ nẹ́bì ń lóòótọ́ kọ́ ní ìkan ló tẹ́lò ìkan ní òṣè lò ọtí mọ̀tọ́ wá sí láyé. tó bá wá rí bẹ́ẹ̀ ìjọsìn àwa sí náà láyé ni o àwa sí ọlọ́run láyé ni àbá wa láti ọlọ́run láyé wà máa híyà lẹ̀ ìbàdà wà máa híyà àlẹ̀ ìbàdà bí tọ́ ọkùn wa wà nù. ẹ bá bí àwọn àfáà náà àwọn àfẹ́ bídíà àtàwọn àfẹ́ àti bídíà náà ẹ bá ní kí wọn ni ẹ̀sìn gan ìjọsìn táwa ṣe ń gan kẹ́ni ẹlòmíì ibi tó ti fèèlì tiẹ̀ nu tí ìta ìtòwá ti láyé òfin yé ìyẹn lè mọ̀ pé àwa sùnà láyé ni àmọ́ kó mọ̀ yé sí sẹ́rí ìsìláàmù tọ́lọ́ fi rán anẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam fi wáàdìn ìsìláàmù wa bí kan wà kẹsí mi nà náà wáàdìn àkàlù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn táwọn àwọn jẹ́lẹ́sìn ibùdó làwọn wà o náà náà pẹ̀lú àwọn mùsùlùmí wípé kò sí ìlàkọ̀ kò sí ìbátan kankan láàrin àwọn àti Islam kò sì gbọdọ̀ bá Islam tán tó bá ní mùsùlùmí ni ọ́ á béèrè pé ọ̀nà wo lọ bá bá Islam tán tó ní mùsùlùmí ni ọ́ Abdullahi sọ mí ṣé orúkọ lè wọ́n fi ń bá ìsìlámù tán ẹ lọ gbọ́ sí àtàwọn afọ àfọláyé ọ̀ lè fọkọ sí ìsìlámù tán ẹ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ara ẹni tí ń jẹ́ abdullahi lásìkò àná muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá fi ń sọ̀rọ̀ wọn nínú sọ́tò náà sọ́tò munafikun ọlọ́run sọ̀rọ̀ wọn lọ́wọ́ tó kú wà nábì tó bá sọ ẹ̀kọ́ ọ̀sà ọ̀tọ̀ àforíjì fún wọn o ọ̀tọ̀rọ̀ àforíjì fún ọ láàyè kìí fún ọlọ́run làwọn ọlọ́run ọbọ̀ ní foríjì wọn. abdullahi ní ń bá wí abdullahi bunu ubayi bunu salul. wọ́n náà ń kírun pẹ̀lú àwọn mùsùlùmí pẹ̀lú àwọn sọ̀hábà wọ́n jọ ń kírun báyìí lẹ́yìn ànẹ́bùwà muhammad ni àti kò mọ́ tó wá sí láyé ìmọ̀ wọ́n mọ́sálásí rẹ̀ máa kírun òtún àpọ̀ mọ́ àṣìláṣí láyé àmọ́ bí tún lọ kọ́ ìjẹ́ orúkọ tó ní ìlákọ̀ rẹ òun ni ọtí bá sùlámù tán ọgbọ́n ọmọ ọ̀nà tó bá sùlámù tán o ẹlòmíì ò mọ tó bá sùlámù tán ọwọ́ ni àá I Muslim why how do we know bọ́lá ṣe mọ̀ because my name is Abdullahi nìkéni ẹni tó wá jẹ́ Abdullahi alájú ànábì tọ́lọ́ ń bì kílí àfọ́kẹ́ ṣe mọ̀ sí lọ́kọ́ bọ́lá bẹ́ẹ̀ ṣeré yóò sí o kọ̀kọ́ ẹ ìlú ẹ̀sìn mo ti wá ọmọ ọlọ́rin là wà ìlú ẹ̀sìn tí wọ́n ti ajọ́ wọn lọ́rin fún wọn lọ́rin ní àmùsùn ọgbọ̀rọ̀ jẹ́ làákà ìtì yín nù. ibo lẹ̀jẹ̀ wọn ti wá mọ́kà kọ́ ni ìjọ ọmọ mọ́kà wọn fẹ́ràn pé pa àwọn mọ́kà gbogbo ọ̀jẹ́ mùsùlùmí wá ìrọ̀ gbogbo ọ̀jẹ́ mùsùlùmí tó pọ̀ ọmọ mọ́kà ni mí. ṣé gbọ́ ọmọ mọ́kà ni mùsùlùmí ṣé gbọ́ ọmọ àdínà ni mùsùlùmí. ọgbọ́dọ̀ lọ́nà tó gbà bá ìsìlámù tán ọ̀nà owó lọ́wọ́ bàbá sílẹ̀ ọ̀tàn á máa béèrè lọ́wọ́ rẹ̀ pé ìjọ bá ìsìlámù tán níbi àdìọ́kàn kò sí ẹ̀dá ọ̀hún láyé tí ò ní àdìọ́kàn kò sí ìran ọ̀hún tí ò ní àdìọ́kàn èyàn ò lè máa gbẹ láyé kó mọ̀ pé ẹ̀ léèyàn yóò ní àdìọ́kàn tiẹ̀ sọ wá rí àdìọ́kàn rẹ̀ hàn níbi gbogbo nǹkan nípa ọlọ́run nípa ànábì tó ṣe déédéé sọ ọba ìsìlámù tán mẹ́ àdìọ́kàn rẹ nípa ọlọ́run sọ ọba ìsìlámù tán ṣé irú àdìọ́kàn tí ìsìlámù ní nípa ọlọ́run ni wọ́n ní ń bẹ̀. gbogbo ẹ̀rọ ìlàbẹ̀ lọ́rọ̀ ẹ̀ ok ọlọ́run ní ìmọ̀ ní ọba ìsìlámù tán ǹjẹ́ ọba ìsìlámù tán níbi àníyàn àdìọ́kàn rẹ pẹ̀lú ànẹ́bì tó ṣe déédéé àdìọ́kàn tí ìsìlámù gbéra fún wa nípa ànẹ́bì Muhammad ẹbí ìlọ ẹlòmíì àdìọ́kàn rẹ̀ ń pa ọlọ́run àyínà lọ níbo lọ́lọ́run bá wà ẹ̀rọ nígbà yẹn mọ̀tún nínú o ti fail níbi àdìọ́kàn bí ẹ bá fail níbi àdìọ́kàn kan ti ṣe àwa ni Allahu fi kulli makan Allahu fi kulli makan kò sí tọ́lọ́run ò sí ọ ti fail Islam gángan gángan nítorí sọ́kọ́ ìyẹn pé nítorí sọ ó yí àwọn yẹn báyìí ọgbọ̀rọ̀ bá ìsìlámù tán bọ́ọ̀bá bá ìsìlámù tán èyí ṣe mùsùlùmí náà ó dà gẹ́gẹ́ bí lápẹ̀jú ẹni sí i àwọn nǹkan ẹgbẹ́ kan bẹ ọwọ́ ọlọ́mọ ẹgbẹ́ òní ọ́ kí ọlọ́mọ ẹgbẹ́ òní ọ́ wọn ni bóòlù ti bóòlù kí lálẹ́ kí lọ́lẹ́ adẹ́sá rẹ̀ pé ọmọ ẹgbẹ́ ni ọ́ wọn ni àwọn kan dákọ̀ ọ̀lú ẹ̀ pé Yorùbá lè mi àfi Yorùbá nìkan ni wọ́n ti PDP ni àní ọ̀ púfù ara rẹ̀ àwọn anita lọ fẹ́ kó jẹ pírẹsidẹ́ǹtì ní two thousand twenty three pdp wá fẹ́ nìkan kalẹ̀ ìwálẹ̀ ní apc kà kalẹ̀ ìwọ́n lọ fẹ́ kó jẹ bẹ́ẹ̀ sọ ẹgbẹ́ wọn ni ọ́ wọ́n ti takùn wọn. tó bá ń pèrè ní mùsùlùmí ọba ìsìláàmù tó wọ́n yọ mùsùlùmí látara ìsìláàmù ni ọgbọ̀rọ̀ bá ìsìláàmù tán níbo níbi àdìọ́kàn ibi tẹ́lómi ti fẹ́lì nìyẹn ìṣùwọ̀n kírun mọ́sálásí abdullahi ibùnú báyìí mo sọ nítorí sẹ́ẹ̀lì ibi àdìẹ ọkàn ni kò bá kò ní kò ní kò ní ìbátan pẹ̀lú ìbátan rẹ̀ pẹ̀lú ìsìláàmù níbi àdìẹ ọkàn kò dọ́gba ní àdìẹ ọkàn pàtàkì tó àdìẹ ọkàn pàwọ́ àdìẹ pa ní Muhammad kò àdìẹ ọkàn rẹ̀ pa ní Muhammad obìnrin ló ti sẹ́ẹ̀lì kíkàntẹ́ lánàá bíi ni wọ́n gbà àwọn ọ̀gbà kó ìdíje ọlọ́run ọba ni àwọn kan gbà sílámù nígbà tí àwọn ò rí ojú ráyè máa pé abágbà bá gbàgbà sílámù ti kò ságbára lọ́wọ́ mọ́ Yẹhudi ní tẹ́lẹ̀. gbàtà nàbí ti dé Mẹdínà àwọn Yẹhudi ló pọ̀ mbẹ́ gbogbo àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n ń tẹ̀lé wọn gbogbo àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n ń tẹ̀lé wọn gbogbo àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n ń tẹ̀lé wọn wọ́n ti wá darapọ̀ mọ́ anabi Muhammad àwọn tí wọ́n á jọ gà wọ́n á pa àwọn fẹ́ wà wọ́n ti fẹ́ wà useless nù ẹkún wọn ní wúlò mọ́nù àwọn náà bá láwọn di gbàtí ìwádìí wọn di ìsìlámù ni wọn níyì àwọn náà bá láwọn di mùsùlùmí káàlì bá níyì padà wàláì kì í ṣe mùsùlùmí kò bá ìsìlámù tán nípa àdìọ́ kan rẹ̀ pẹ̀lú àníbà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀rọ kan jẹ́ mùsùlùmí wàláì gbogbo tó yẹ kó wòrè sọ bá ìsìlámù tán nípa àdìọ́ kan nípa ọlọ́run ọlọ́ọ̀bá tán ọlọ́ọ̀bá wa wọ́n ní ọlọ́run ní kò sí náà ok tó bá sọ báwọn àgbà kan ṣàṣìṣe ni ọwọ́ ara ẹni tó wọn ṣe lójú ń sọ pé ẹni tí ò bá fi lè mọ tó wá sí láyé òun tiẹ̀ kò lè gbà tó ṣe ó di gbọ́ tó bá mọ tó wá sí láyé kó tó gbà tó ṣe wọ́n dà sí ò lè talapa lára rẹ̀ àfi kó mọ tó wá sí láyé ẹni tí ò mọ tó wá sí láyé ẹ wá nígbà náà pé ọlọ́run ẹni bọ́ bá wà ọ wá ní ọlọ́run fi kulli makan kò sí tọ́lọ́run ò sí i ẹ wá ní bọ̀tí ọlọ́run bá sọ pé sọ́mọ̀ lòún wà ọlọ́run ní sọ́mọ̀ lòún wà ẹ wá fún láwọn ẹ̀rí níta sọ pé sọ́mọ̀ lòún bá wà rí gbogbo ìdí wàá fún náà ó ní rọ ọmọ ọgbà lọ́mọ ọ̀pá wà báwọn. àwọn tí wọ́n kọ́ yín ní tẹ́lá mi ni sáwọn tí wọ́n kọ́ yín tó òfin mi ni gbogbo àwọn ọ̀nà tí o fi gbàgbọ́ náà bá ń bẹ ní sánmà gbogbo ọ̀nà tí o fi yé ẹ̀lẹ́sì láwọn fi yé wa bọba yóò kùnú bí eléyìí ò bá yọ eléyìí ò yọ ọlọ́ni arahman arahman abidjan jẹ́ ramani ẹ̀ẹ́n aláwọ̀ náà ni jẹ́ ramani ọlọ́ni walilayi asmaul husna ọlọ́ni èmi ni mo ní àwọn orúkọ tó dáa jù ó tún sọ ń kò lè dé ọlọ́run ẹ̀hẹ́ àrídùn rahman torí ọlẹ ẹlòmíràn ìmọ̀ fọlọ́ náà aláwọ̀ làwọn kìí ṣe ramani ọlọ́run ní èmi náà ń jẹ́ ramani ó fọ ọmọ àlùkò kò lè dé ọlọ́ha bó bá fẹ́ ṣàdúrà ọ ní aláhu àwọn ìdúró arahman àbọ̀kùn rahman tánà ní ramani. ó ní ayé máa kẹ́dẹ̀rù èyíkéyìí tó bá wàá pé inú àwọn orúkọ mi falahul asinahul husna èmi mo làwọn orúkọ tó dáa ni. sọlọ́wọ́n ní arahman òun ọba rahman aláwù náà ní jẹ́ rahman ó ní alal arsh ó ní òkè alákàtà sí lòun wà ìstáwà tó ń gún amẹ́ tó ń wò àwọn abẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ pé ainal arsh níbo làlá àti wà Ṣàngó àbí Ọ̀yún gbogbo ayé gbọ́dọ̀ pé àlàrà sí mo níwà sámà lọ wà ó níbi tó ń wà nù tó bá ti sọ pé kò sí tọ́lọ́run ò sí ọ̀ọ́tí ọ̀ọ́bá ìsìlámù tán níbo nípa ìgbìyànká pẹ̀lú ọlọ́run àwọn kan tó lè sọ̀rọ̀ ní mùsùlùmí ò jẹ̀mọ́ o ẹ̀rí kan nù sẹ́pẹ́lẹ́ ìkíríà ọ̀dà ó tún sọ ń bò mí àmìntùn ẹ̀ àmìntùn máa ń fi sàmáàyè ẹ̀ máa ṣèbàjẹ́ lórí ilé àbí ẹ̀ wàá ní fọkànbalẹ̀ máa ń fi sàmáàhì lórí ẹni tí ń bẹ ní sánmà ẹ àyù sílẹ̀ àlẹ́ yìí kó hà síbà kó rán sí látòkè sánmà ni àwọn atẹ́gùn tó ní agbára tí fi dayé yẹn rú máa ń fi sàmáàhì ẹni tí ń bẹ ní sánmà tani bẹ ní sánmà ẹni ta ló ń wí ta ló lè ní kátẹ́gùn ta ló lè ní kátẹ́gùn òun mọ̀ lálàsì yín bàtà mẹ́ta fi ti ara rẹ̀ ó ní máa ń fi sàmà ẹ̀ ẹ̀ ti bẹ́ẹ̀ sàmà máa ń fi sàmà àwọn ẹ̀rí nù. ṣé wọ́n fọwọ́ ìlú yìí náà ó lé ní ọkọ̀ yémi tó kódà anabi muhammad kọ́ ìkànnú àwọn sàábì anabi wọ́n pè ní muawiya asulami muawiya asulami kì í ti muawiya tọ̀hún òun wá bá anabi jọ kan ó lọ́mọ ẹrú òun òun fi sọ àwọn ẹran àwọn fún ọba àwọn mójútó àmọ́ ẹrú yìí kò mójútó sẹ́rẹ̀ ìkókó sì wọnú ẹran ó sì jẹ ẹran inú bí mi kí n tó mọ ti sè fún un mo á fẹ́ wọ ànábì ní sè fún un báwọn àtàdé ti máa ń sè nù wàláyé tí ànábì ò sí láyé máa àwọn afá sẹ́kù ìgbésẹ̀ tá a fẹ́ gbénu sí ayé wa ẹ má jẹ́ àgbè kan tá a fọ́ ká tó máa béèrè téèbù lẹ́kìn ó lè gba ọ̀nà tí islam lọ gbà kọ́ rìgẹ́tì láéláé ẹ lọ sọ́dọ̀ àwọn afa dáadáa àwọn afa súnà àyàn yẹ wò ó kí lọ náà sọ ń bẹ̀ nítorí lómi ìkùnlé sì gbọ́ wọn sinimá lọ́dọ̀ yín ká máa yẹ wò ó lọ gbẹ dáhùn kí lọ náà sọ pàtó mo fẹ́ ṣe kí ni ìdájọ́ rẹ̀ ńlọba ní muhammad sí àlejò wa ni kò lọ mú ẹrúbìnrin náà wá ìgbà tó mẹ́bù ẹrúbìnrin náà dé àlejò wa ń béè lọ́wọ́ rẹ pé àkọ́kọ́ béè tá ànábì kọ́ bẹ́ẹ̀ ni pé àyínà lọ́ọ̀ níbo lọ́wọ́ bá wà ìdí arábìnrin yìí arábìnrin ni Allahu fi sàmáì ó ní ọlọ́wọ́ bẹ ní sánmà ọmọ ní àná tálẹ́mí ó ní àǹtà Rasulullah oríṣi ọlọ́wọ́ bá ọ. inú ta màmá ne Muhammad bẹ́ẹ̀ bá ṣe mistake lójú rẹ̀ yóò ta mistake alẹ́yìn ọ̀sìmìtìkì ọlọ́run sí ní sọ́mà tí ó ní kò síbi tí ọlọ́run dé but kí lóò sọ lẹ́yìn rẹ̀ alẹ́yìn wa dájú kọ Muawiya tẹ́kì ha fa iná ha mu'mina. anabi fi wọnú Islam eléyìí ní bàtà pẹ̀lú Islam mùsùlùmí ni eléyìí kí ló fà tó sọ pé mùsùlùmí ni torí kò mọ̀ ibi tó mọ̀ bá wà. ìyẹn ló fà Imam Abu Hanifa ó ní mọ̀ ní ankarọ̀ gbogbo ẹgbẹ́ àti yẹ ìdíyàn lẹ́yìn gbogbo àwọn àlàyé tàǹtí fún yìí. bí a nà lọ́wọ́ fi sàmà tó jiyàn kọ́ lọ́wọ́ bò sí sàmà ó ní fàwọ́ káàfin ó ọba yẹn kírun orí kan kírun ni ògbé tèrí ní ṣẹlẹ̀ wáyé báyìí nìkan. ìmọ̀ màá tí wọ́n á ti láyé wà láyé àgbákò ńláńlá ni. sọ́yọ́ lómi yìí ń kírun mọ́ tí wọ́n kò túmọ̀ rẹ̀. ara ń tá àmọ́ tó wá sí láyé òun ni tó bá ní ọlọ́run ní bí mo ṣe rí rè ọ̀nà méjì lọ́lẹ́ fi mà ibi tọ́lọ̀ bá wà rè ọ̀nà méjì lọ́lẹ́ fi mà wà láàkó sọ́nà kẹta rẹ̀ nínú kọ́ nínú Al-Qur'ani Karim torí pé mi àti gbà pàké kùránì ọlọ́run ní sọ̀rọ̀ ọ̀nà àkọ́kọ́ nù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun anẹ́gbà bẹ́ẹ̀ bá bákì ní tá a wí ni pé tá a ń sọ fún un. àbí kó mẹ́rin pọ́ọ̀tù síra méjì yìí abakiri jẹ́ wòlíì ọlọ́run tó pé lẹ́sìn ọlọ́run ọba ni ìwọ jẹ́ wòlíì rẹ̀ tó nípò ní pé kó náà wájú á ní àṣẹ̀sì sọ́nà pé bàtà nẹ́bí òsì láyé máa ẹ̀mọ̀ sọ́mà bakiri kò dàrú débẹ̀. abakiri náà bá fẹ́ sọ nípa ọlọ́run pé ibi tọ́lọ́run bá ń bẹ̀rẹ̀ kọ́ kóòtù abakiri káàbà ẹni kò sí sọ́lọ́run wò sí ànígbọ̀gbọ̀ àbíkáàbù káàkiri ó sọ òun ló fi jẹ́ pé nígbà tí ìpanfà ṣẹlẹ̀ láàrin àwọn sàábì ànábì méjì nígbà tó náà bá lọ sí tánàbí lọ sí sọmẹlẹ keje nǹkan tó ń lọ́tọ̀ ìtàn tó nítumọ̀ ní bọ́ọ̀lù fẹsọ̀ léyìí sí nígbà tánàbí tọ́lọ̀ ní kó wá ọlọ́ọ̀ni tánàbí ò wá ọlọ́ọ̀ni ẹ̀rí tó lù ọ́ bí ọlọ́wọ́ bá bẹ sẹ́mọ̀ ní sẹ́kọ̀ọ́ síbi tí ò sí bọ́ irọ́ ni tánàbí ò sí ibi tánàbí jẹ́ ó ní mo fẹ́ gbé mẹ́sẹ̀gì kan fún ọ nínú àwọn mẹ́sẹ̀gì wa àmẹ́lẹ́ yìí iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni ẹ̀wọ̀n iṣẹ́ kan bẹ ayẹ kí wọ́n mọ eke èmi àti gbọ́dọ̀ ìjúrin ju báyìí kí tó gbé fún ọ wá bá mi ló wá ní ibi òmù wa ló fi ẹ wo orú wàhálà tó tó tó tó kọ́ sí tó fi lọ sí sọ́mà ó wá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní ìrún mu wá fún ọ ìrún mu wá fún ọ àmọ́ ìgbà àwọn yàtọ̀ máa ń bẹ́nu Al-Qur'an Al-Karim nígbà tí pẹ̀lú lánàá bí pàdé yín fẹ́ ń sọ pé ọlọ́run aláfọ́ tí ń bẹ náà àná ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbélé yìí wọn á bí Abdullahi bin Abbas wọn ní ìjẹ́ gbàtà náà bí dé sánmà ẹlẹ́ẹ̀keje òun ni tó rí ọlọ́run àbí ò rí ọlọ́run pẹ̀lú tóun ó rí inú àwọn àgbọ́yé tó gbọ́ inú àyà yìí ó lánàá bí ọlọ́run bẹ́ẹ̀ náà bá sì ka àwọn àyà yìí lóòótọ́ ẹ̀ẹ́fẹ́ sọ pé àná bí ọlọ́run ṣèkótó òtọ́nu Aisha òun àtàkùn wọn ó ní ìgbà tánàbí ó lé àkọ́kọ́ ẹni tó bi ànábì léèrè òun bi ànábì léèrè ní pẹ̀lú tá à ń kanu parí tí ẹlọ́nà ni ọkọ wa. ààrẹ ó lè mi ọ̀rọ̀ lọ́rùn o ànábì lè mi ọ̀rọ̀ lọ́rùn o títa alágbàwọlé jẹ̀mọ́ Àìṣà ni. bí a bá ti jẹ́ ínkì àlùmọ̀ yìí tó níbi ìmọ̀ tí ìmọ̀ rẹ̀ ju ta Àìṣà lọ tí ó bá gbogbo ayé gbà bẹ́ẹ̀ a lè gbà wọlé jù nítorí kò bó ṣe rìpọ́ọ̀tì fún àpòtẹ́ wa lọ́rùn. so ìbátan tí gbọ́ wà láàrin wa ọlọ́run láàrin wa láàrin wa ìsìláàmù ọgbọ́n níbátan nínú ìbátan ni pé níbi àdéhọ́kàn rẹ̀ láti bẹ̀rẹ̀ kí láti ọkàn rẹ̀ nípa ọlọ́run ẹ wo bí táà ti bẹ̀rẹ̀ nísìnyí o ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láyé ẹ bọ́ta ẹ máa béèrè títì ẹ jẹ́ káwọn yàrá ọmọ eléyìí kan tó fàyè lẹ̀ ká máa kú bujiba ká máa kírun títẹ́kì ká kàn máa kírun rán fún wa àmì mùsùlùmí tá a kàn kírun lé lérí la kàn kí dé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọbi tọ́wọ́ àbáwọ́ pàlásìkò ẹ̀sìn ṣe ìsìlámù yìí ẹ bẹ̀rẹ̀ ẹ lọ táwọn ọ̀la ẹ lọ pátá ẹ lọ jọba ẹ lọ jà tuntun ẹ̀kàn bẹ̀rẹ̀ rẹ̀ pé kọ̀ pé n ta fi ẹ̀kàn máa gbé e báwọn ẹ̀fẹ̀ pé kàn bẹ́ẹ̀ e pé ẹ dákun ẹ̀yìn lóyè ẹ dákun bọ̀ lọ́gàá wa ìyá aláta. àwọn àlàfáà àti wàhálà wọn ni kò jùlọ lọ́wọ́ bó o sí wàláì ẹ bẹ̀rẹ̀ kẹ kí ni mo sara fa àdúgbò tó bá wà èyí tí mo sọ yìí ẹ ṣe ìsọyìn rẹ kẹkàn ẹfẹ mọ níta níta mo sọ yìí pàtíkà rẹ kẹ owó ṣe rí ẹkẹ mọ bẹ́ẹ̀ lọ àwọn àwọn tẹ bá láṣẹ láti bá sọ̀rọ̀ ẹ mọ bẹ́ẹ̀ lọ wọn pé mọlám sọọlì ẹlẹkùnbọ lọlọba wa máa kà pé mr sọ̀rọ̀ pé ibi tán wà rè mọlám Tijani ẹlẹkùnbọ lọlọba wa sọ pé mọlám Tijani lọba ikọ wa kà wọn bí kọ wa sẹyìn bí ọgọ́rùn kọ sàtàjọ kọ padà máa kà kọ mọ àwọn tó fẹẹ yìí níta ẹ wá lọ bá àwọn ọmọ kéékèèké tó kí wọ́n sì ń sọ̀rọ̀ ni táwọn òtí máa tó wọn ti máa gbọ́ ìgbọ́kúgbọ́ káàkiri kọ́dà ẹ̀bí ìlọ ọmọ Christian ẹni bọ́lá wọn bá wa wàláyé náà sókè fún yín ni tí ò bá lè lọ́rọ̀ sọ torí pé òun ti sàgbákò kìtì gbọ́gbọ́gbọ́. nínú àwọn ẹ̀rí tákàtún fún ẹni tó bá lóun ò gbà pọ́nlọ́ bá bẹ́ sọ́nà àwọn ẹ̀rí pọ̀ tí àwọn ẹ̀kọ́ náà bá gbé kalẹ̀ pé àbọ̀ bá lọ gbàmbé lé pé ọbẹ̀ yẹ hàn eléyìí gbọ́rọ̀ yí ọ ẹ dákọ̀ yìí tá a sọ sánlẹ̀ sí nǹkan kò tó yíyàn tó nígbà táwọn ẹbí gẹ́gẹ́ béèrè lọ́wọ́ yàn pé níbo lọ lọ́wọ́ wa ẹni tí náwó sísẹ́mọ̀ ànábi ní yọ kò lẹ́rú eléyìí gbọ́dọ̀ jẹ́rú ànábi wa ní fa iná ha mọ̀mìnà mọ̀mìnà eléyìí èyí ti wọnú ìsìlámù èyí àbí ìyàn ilé mọ́ wọnú ìsìlámù kó jẹ́ mọ̀mìnà ni ẹ̀ ó di mùsùlùmí wọ́n fi ànábì sallallahu alaihi wasallam tó ń bi àwọn àdéhùn mi ànábì tó bá di ìdá mẹ́ta gbogbo ìdá mẹ́ta àgbẹ̀yìn òru everyday gbogbo ìdá mẹ́ta àgbẹ̀yìn lóru gbogbo ìdá mẹ́ta ní ojoojúmọ́ ó wá lónìí náà ọlọ́run ọba ó sọ kalẹ̀ sí sàmà ìdúnìyà ní sàmà ayé ntòsí yà yìí sàmà lákọ̀ọ́kọ́ ọlọ́run sọ kalẹ̀ síbẹ̀ yẹnzilu rọ́bùnà yẹnzilu rọ́bùnà abẹ́ ẹ̀gbọ́ bá wọn rìn ọ̀sán àgbọ̀lábà yẹn ń zìlù rí ọlọ́run ọba wa yẹn ń zìlù nàmá ní nàzálà òkè lẹ́ni wọ́n wà wọn ò lè lo nàzálà èyàn wọn à ń sálẹ̀ wọn á ní lókè kí wọn á lọ pé nàzálà wọn nìkan ṣe yé ni òkè lẹ́yìn tí wọ́n ń sọ̀kalẹ̀ wá eléyìí tẹ̀ wá jìnnà ká ní kò síbi tọ́lọ́run ọba òsín ni kí ni ń bọ̀ wá sí ní sámà alákọ̀ọ́kọ́ yà yín ó yẹ kó ti wà ní ibẹ̀ ìgbà tẹ́lẹ̀ kò sí ọlọ́run bò sí bọ̀dà náà bí ni yóò sọ̀ kalẹ̀ wá sí sánmà alákọ̀ọ́kọ́ yóò wá máa wí pé ìwọ wo lọ fẹ́ forí ìwọ wo lọ wá forí lọ́dọ̀ mi tètè pè mí kí n forí jẹ ọ ìwọ lọ ní bùkátà ọ ọgbà nàtẹ́gùn máa ń fẹ́ sí yàn aláàárẹ̀ gan gbàtí máa ń rọrùn sùn tó bá rí látàárọ̀ tí òórùn sùn tó rẹ̀ tí òórùn sùn atẹ́gùn wa fẹ́ sí i <laughs> olówó bá dé àsìkò ni ẹ máa ń gbádùn ìyẹ́ráyè gbé nǹkan lọ́dọ̀ náà bá àsìkò ni wọ́n ti máa ń lu pàǹgì rírì peter ló ní nìkan èmi ò sí ẹni tí ò nídìí wọ́n máa sùn ó fẹ́ wo yóò lọ yára ló máa tọ́ fà aláì ọlọ́run sàmánà wà wà èyí tá a fẹ́ lómi hadith yìí ni pé a ibì kan ló òkè kan ló wà tẹ́lẹ̀ tó fi sọ̀kalẹ̀ sí sọ́mà yìí àwọn ẹ̀rí pọ̀ jọ̀mọ́ tábánikà máa kà á lọ bí mo ṣe ti nìyí. náà àkàtọ̀ lọ síwájú sí i ó dáa kí n mú kéèyàn sí náà pé ní alẹ́ ń sọ̀fù pàtàkì jùlọ nítorí bàbá sọ wọn báyìí pé wọ́n pàdé àfáà mi tó ní àlẹ́ kò sí tọ́lọ́wọ́n bò sí àwọn àyà táwọn wá ń lò wá ń lò táwọn fi ní kò lẹ́sìn tọ́lọ́wọ́n ò sí báwọn bá sàlàyé ẹ̀ fún wọn kọ́ ṣe kó tó wá lè kó báyìí náà fún àwọn àfáà wà yìí wọ́n sọ́kàn á gbé kú ní wọn sọ yìí èyí tẹ́yìn wọn sọ yìí á dá lóòótọ́ ọ̀dà ẹlẹ́wọ̀n sọ́ọ̀tù mọ̀jádàlà ọlọ́run alámtàrọ̀ ẹ̀rí tó máa mú wọn nù قل ألم ترى أن الله <laughs> أن الله يعلم يعلم ما في السماوات وما في الأرض ẹ̀wù tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ ẹ̀wù tọ́lọ̀ fi sí ọ̀rọ̀ o ṣé ẹ rí àwọn àfa wọ́n já mọ̀ pé ìtọ́lọ̀ fi sí ọ̀rọ̀ àti ìtọ́lọ̀ fi parí ọ̀rọ̀ níbi àyà kan ẹ̀ ẹ máa ní kan ṣe pẹ̀lú kọ́ńtẹ́ẹ̀tì mímu ẹnu àyà gangan fúnra rẹ̀ kẹlẹ́ bá ẹ wá wo tọ́lọ̀ fi sí ọ̀rọ̀ kí ló fi sí ọ̀rọ̀ alam ya alam alam yẹ alam sẹ alamu taarọ sẹyìn orí ni pé ana lọ́ha dájúdájú ọlọ́wọ́ba yẹ alamu ó ti kí ni ó mà yẹ alam ọlọ́wọ́ba máa ń fi sàmà ì gbogbo tí ó ń sẹ́mà ọlọ́run ní pàpà rẹ̀ wà máa fi làáwùdì gbogbo sísì ń bẹ́ nu lẹ́lẹ̀ ọlọ́run ní pàpà rẹ̀ ṣe pé ọlọ́run fẹ́ sọ nípa pé mo ìnímọ̀ mi nípa nǹkan lọ́lọ́run fẹ́ sọ fún wa ó fẹ́ sọ nípa ìnímọ̀ mi nípa nǹkan èyí tó fẹ́ sọ fún wa nu ó ní alámùtàrọ̀ anna Allaha ya'lam ma fi samawati wa ma fil ardi ẹ̀yin òrí bí ọlọ́run ọba ó nímọ̀ nípa tí ń bẹnu sánmà ó sì nímọ̀ nípa nǹkan tí ń bẹnu lẹ̀. sọ́ọ̀tù mùjádẹ́là sẹ́fún àbí ìlàkùnlá ọ̀kẹ́ nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ayé ẹlẹ́ẹ̀kejì ẹbí mìíràn mọ́kẹ́ gan sí kí máa ń wò. ẹ jẹ́ kọ́kọ́ sàlàyé báwọn ó ṣe gbà sàlàyé rẹ̀ káàsán tí ń sọ àwọn ni alámùtara tí wò ní fi anna Allaha ya'lamu ma fi samawati wa ma fil ard ọlọ́run bá máa ti mẹ́sán náà ó sì máa ti mẹ́nu lẹ́lẹ́ ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum ẹ lè kóra yín jọ kẹ́ máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́yìn mẹ́ta illa huwa rabi'uhum àfi kó sì kẹrin wọn wà rabi'uhum àfi kó sì kẹrin wọn ṣẹkú tí wàá tó wàá dọ̀wọ́ wàlá ẹ̀ ń wàlá sáàdísù wàlá kọ̀ọ̀mísàtìn ẹ̀ẹ́dì ní máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́yìn márùn-ún tẹ́ máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ illa huwa sáàdísùhùm àfi kó náà sì karùn-ún kó sì kẹfà wọn bẹ́ẹ̀ wọ́n fi jẹ́ mélòó wọ́n fi jẹ́ méje wọ́n fi ní wàlá àdẹ̀nà mẹ́ńdálíkà kọ́dà ẹ̀ ní kéré àwọn èèyàn ní kéré tí n ta tàsókè yìí yẹn pé wọn ò ní kéré sí ní mẹ́ta tó bá jẹ́ méjì náà yóò sì ké ló wọn yóò sì ké ta wọn tó bá jẹ́ ọ̀kan kọ́ yóò sì ké di wọn ẹ ní kéré sí àwọn wàhálà àkàrọ̀ kọ́dà ẹ̀ ní pọ̀ ju bá a ti ta sọ yìí lọ tí ń mélòó tí ń jẹ́ mẹ́fà ìlà huwa ma'ahum ìlà huwa ma'ahum àti kó wà pẹ̀lú wọn ìyẹn pé gbogbo ibi tẹ́ bá wà ọba wà níwọ̀n nìkan tó wà ń lọlé illa huwa ma'ahum agbára pẹ̀lú yín o ẹ̀yin mẹ́ta lẹ́wọ̀ ayẹ̀ sìn àwọn àtàwọn ayẹ̀ lè sìn àti pọ̀jù mẹ́rin tọ́mọ̀ padà kan yà yín ó sọ pé wà á la akthara min dhalika kọ́dà pé pọ̀jù mẹ́rin náà lọ illa huwa ma'ahum àdúgbò wà pẹ̀lú wọn ajẹ́kọ́lọ́ wọn bẹ yà yín àwọn tó bẹ ní ìta ẹ̀ àwọn bá lọ́wọ́ lọ́jà nínú ṣọ́ọ̀bù ó wà ní ó wà tó sọ ó wà tó ẹ máa gbọ́ o súnmà àyìnlá màkàn wọ́n ti bá wà wọ́n ní súnmà lẹ́yìn ìgbà náà yóò nà bí ohun yóò padà máa fún kálukú nírò bìmọ́ àmì ìlú pẹ̀lú tó bá ṣe yẹ́wò mọ̀lẹ̀ kìyàmà tó bá di jọ́ àdìkìyàmà wọ́n iná lọ́ha bí kò lè ṣe yẹn àlẹ́ mu gbogbo nǹkan ló ń mọ̀ parẹ́ báwọn ti tún àwọn àdínà kan ìtàn fẹ́ lónìí pé ìlàhùwà máàhùn ìlàhùwà máàhùn àdúgbò pẹ̀lú wọn kí ló dé ẹ̀yà bí ara ẹ̀rọ ogun tẹ̀ tafasir gbogbo tàbí tó kùránì ṣẹwárí tọ́lọ̀ bá sọ̀rọ̀ àwọn àfáà ní pé ní túmọ̀ kùránì tọ́lọ̀ bá fi sọ̀rọ̀ tó fi sí àyà àtọ́parí àyà wọn sí ó máa nìkan ti pẹ̀lú kọ́ńtẹ́ǹtì àyà yẹn ẹ̀wọ́n jẹ́ àṣàlàyé tiwa ẹ̀rí ẹ jẹ́ kó sàlàyé lérí illa huwa ma'ahum sẹ́rí máa màáyà máa èèyàn gbẹ pẹ̀lú yàn kódà inú èdè ju akátó sọ lédè lọ́bàá wa kò túmọ̀ pé kájọ wà ń bì kàbáyì wọn ni mo wà pẹ̀lú mo wà mo wà mo wà ń bẹ̀ mo wà pẹ̀lú rẹ̀ mo wà pẹ̀lú rẹ̀ mo wà pẹ̀lú rẹ̀ wíwà ni ò túmọ̀ pé tá lọ pé mo wà pẹ̀lú mo wà pẹ̀lú inú èdè tiwa tó jẹ́ Yorùbá

ṣe language yorùbá yìí sọ bẹ́ẹ̀ kò túmọ̀ rẹ̀ ẹ wá wo alùpùpù hàlìkẹ́rì òun láti tú táwọn lábáwá ni inna Allaha inna Allaha ma'a as-sabiri bẹ́ẹ̀ bá ní sùúrù ọlọ́run máa ń násùrùkù násùrùkù ìtumọ̀ rẹ̀ ń bẹ̀ wọn ni ìrànlọ́wọ́ ọlọ́run máa ń bá ẹni tó bá ní sùúrù ìtumọ̀ rẹ̀ nu. ẹ wá ó fẹ́ sọ nípa ìmọ̀ ọlọ́run ni pé kò sí ní fi gbé ọ̀rọ̀ pé máa yẹ kú máa yẹ kú nù mí fi gbé wá ìtumọ̀ ni pé kẹ́ ẹnu tẹ̀ náà ni. lẹ́ ń gbọ́ ẹnì tẹ́ ń sọ nìkan lẹ́ ń gbọ́ ìtumọ̀ nájúwà nìyẹn lọ́nà ti gbé nájúwà bá nísìn ó ní ẹ̀ lè máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́rin kẹta èyí mẹ́ta kẹ́ ẹ máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kébi pé ẹnì kẹrin ìwọ̀n gbọ́ àfi kó jẹ́ pé wúwa rọ̀ bẹ̀rẹ̀ òhun yóò sì kẹrin yín lẹ́ni tí ó ṣe nìyí tí ó máa gbọ́n tẹ́ ń sọ bẹ́ẹ̀ bá jẹ́ márùn-ún tẹ́ ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́ rò ẹnì kẹfà ọgbọ́n ọlọ́run ọba ó sì kẹ̀ ẹ̀fà yín lẹ́ni tó kéré lẹ́ni tó ń gbọ́ kọ́dà bẹ́ẹ̀ bá tó bá wọn náà ń bẹ pẹ̀lú yín ayé elimuhu ma'akum elimuhu ma'akum gbogbo bí tẹ́ ẹ bá wà ìmọ̀ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú yín ó ní torí pé èmi ọlọ́run ọba iná lọ́ha bí kúlì ṣe ń alim gbogbo nǹkan mo ní mọ̀ rẹ̀ ọlọ́run bá tóbi tá a bá ọlọ́run bá gbogbo nǹkan lónìmọ̀ nípa rẹ̀ ìtóbi ọlọ́run bóyá tóbi tó ní kò túmọ̀ pé dandan ni ẹ wọ àwọn èèbó lónìí wọ́n jẹ́ ká mọ̀ pé wọ́n ń sin àwọn sàábì òní gbogbo tó lè mú làkàyàn súnmọ́ yìí àwọn òsì ẹ̀gbọ́n yìí lọ bẹ́ẹ̀ tó wọ́n àwọn ẹgbọ́ gbọ́ ìgbọ́ gbọ́ àwọn ẹgbọ́ ìyékúyé iye wọn wọn èé sí ànábì gbọ́ àwa ti wá ìfẹ́ ẹnu burúkú mọ́ jẹ́ ká sin ànábì gbàtọ́ lọ àwọn ọmọ ẹgbẹ́ lábàá ẹni máa ń sọ máa ń dùn pé ìtànàbí sọnù àlímù ló fi bẹ̀rẹ̀ ẹlímù náà ló fi parí ẹ wá wò lónìí bá a ti wà áyàn yín lónìí a lọ kíkan àwọn ṣéèkù wa nígbà ọdún léyà dókítà ẹlẹ́sìn alọ́sábà wọn sí wọn wọn á bá ọ̀rọ̀ débi kan pé ní Saudi Arabia wọn làwọn mọ̀ ń pa Saudi dáadáa wọn pẹ́ bẹ̀ gan o àgbàdo ti gbẹ́jú làwọn ti wà ń bẹ̀ wọn ní kọ́dà wọn máa bẹ̀ ju Nàìjíríà lọ tètè máa bá pẹ́ báyìí báyìí máa bí gbọ́n gbẹ́yẹlẹ yẹlẹ sọ̀yàn ló ń bẹ̀nu. wọn ni bá a ti péjọ yìí wọn sọjọ náà pé bá a ti péjọ yìí tàfẹ́ sọ̀rọ̀ wọn ni ẹsẹ̀ kan náà ni wọn lẹ́ẹ̀gbọ́n tó kalẹ̀ fún wa pé nu lé àwọn láti sọ yìí pé bá a ti sọ pé nu lé àwọn yìí láti sọ yìí ẹ̀ẹ́dì tó kalẹ̀ fún nísìnyí wọn àbáyé tó pé lásìkò báyìí ẹ̀ ń sọ̀rọ̀ báyìí kílẹ̀ ń wọ́n mú wọn mọ̀ àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ fún wọn ti mọ̀ tí wọ́n fẹ́ wọ́n fẹ́ lọ sọ́nà ọ̀nà ni ẹnu ọ̀nà mélòó fẹ́ fẹ́yàn sí. irú irú náà ẹ̀jẹ̀ ní sìn irú irú àwọn kọ́ba ní sìn kéde nàìjíríà àwọn kankan bẹ́ẹ̀ tó fẹ́ẹ̀ dé nàìjíríà ní sìn yìí tó máa ń sọ náà àánú máa jiyàn ẹ̀ tó wà nílé sẹ́ pọ́ọ̀sì wà tó bá pọ́ọ̀sì wà yà ní sìn yìí tí ń lọ nílé rẹ̀ yóò ti láwọn kankan tọ́ra nìyí tí ń lọ nílé rẹ̀ ọkàn gbé fóònù rẹ̀ báyìí lónìí yìí ọ́ ti kọ̀lẹ́tì kan yẹn pẹ̀lú fóònù rẹ papọ̀ sẹ́kẹ́tì ti yìn ló kàn sí báyìí ni ok mo rí yín ọmọ àlè ẹnìkan yá wa mọ́tò rẹ̀ ńjọ́ kan wọ́n á ní níbo lẹ wà. ọ̀hún ó oh, dàbí dá òun ló tiẹ̀ sọ ó ní ẹti wà ní kíní báyìí àwọn kíní kan bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá ń bẹ ní lọ́nà kíní bẹ́ẹ̀ o kọjá mẹ́lẹ̀ kan o lórí ẹtì dé kíní báyìí ẹtì pé ẹtì pé báyìí tẹ́fà ló bẹ́ẹ̀ tẹ̀sí ló bẹ́ẹ̀ di o. ìgbà ń ṣe ọkùnrin mi ò ní sọ fún wa pé ibi tẹ wà rí wàláì àdúgbò làwà lóòótọ́ so because ancestry bí ancestry ló tún wà ó lè mọ̀mọ̀ rí àwa o ó lè mọ̀mọ̀ rí wa nínú mọ́tò rẹ̀ ó lè mọ̀mọ̀ rí wa but ibi tí mọ́tò rẹ̀ wà yóò mọ̀ nínú àwọn akẹ́tì ló ti mọ̀ báyìí. ẹ̀dàkùn àwọn èèbó wàmọ́ òtí tó mínà lè ẹ̀dùnmẹ̀ hẹ́ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ìmọ̀kan làwọn èèbó ní tí wọ́n fi ṣerú nǹkan báyìí o àbí wọ́n lè ṣerú ẹ̀ ni kọ́nà àwọn abaláwo yín náà gbé láfa àwọn náà lè ṣerú ẹ̀ irọ́ làwọn pa irọ́ burúkú wọ́n mọ kọmíṣánná kan wọ́n ló jalè àbáṣáré sọ̀rọ̀ yìí ti kú ó dákẹ́ ìmọ̀tí dáadáa ò tí ẹ̀ lábẹ́rẹ́ náà sí ni ti ètò ìsìnká ẹ̀ lásàtọ̀ ní máa ń yẹ ẹsẹ̀ wò ni àwọn lọ bá àwọn ní tàǹjà tàǹjíwó wọn bá lọmọ ọlọ́pàá lọ jíwó wọn ti bẹ̀rẹ̀ sísà ní ìlú sàpàdà àdìgẹ ní ọpọlọ tọlọ́pàá wọn padà wá pè é bóòlù ọsàn ọkọ ọmọ mi ló jíwó ọmọ ọlọmọ ẹni ọ̀nà yìí ló jíwó ó lóun rí ni tí wọn wá mẹgbàá tó fi jí ni sẹ́kọ́ báyìí pé èyí táwọn èkó ti ẹ̀ ṣe ìmọ̀ tó nílá ka yìí yóò gbé jáde àti kò gbé jáde yóò jáde yóò fi púpù ẹ̀. ìgbẹ́ wọn máa sọ pé ní olùn máàkì ni olùgbani kọ́ máa fẹ́ máa mọ ẹ̀jẹ̀ àwọn òfin burúkú tó máa fi ń dẹjọ́ lù kọ́ sì máa wà àmọ́ yóò mọ níwọ̀n. àwọn àmì ìlọ ìpín pọ̀ lọ sí mà ó lọ òun rí ọjà jẹ́ká àánú òrí báyìí wọ́ọ̀sì rí ó lẹ́yìn ò lè rí o àwọn òṣìṣẹ́ lè rí ọya ẹgbẹ́ àbámọ́lé ọkọ lọ ọ̀sẹ̀ méjì bẹ́ẹ̀ náà ọ̀sẹ̀ méjì alẹ́ wọn náà lò bẹ́ẹ̀ tí wàá ní sí i so because ọ̀nà tí ẹ̀ ń gbà yẹn ó rọ̀ǹkì ilé ìyàtọ̀ àwọn ọlọ́run ní wàmọ́ ọ̀sìn tó mọ̀lẹ́ ẹ̀mí yìí ní fún yín ní ìmọ̀ kankan gbogbo tí bá fún yín ní ìmọ̀ tẹ́ eré tí ń bẹ lọ́wọ́ ìdẹ́mi ìdìbò àárín ni ìlà kan lè là díẹ̀ náà mo fún yín ọlọ́run tó wá fún àwọn ìbò ń díẹ̀ tí wọ́n fi ń han rú èèmọ̀ báyìí. ẹ́ mo wo mo wo kékeré lórí fóònù ọjọ́ kan ẹnìyẹn lọ jalè nínú ilé ni ìkàkọ́ tó nù ó lọ jalè nínú kan so ó kà ó sàrí nínú ilé yẹn wọ́ bọ̀dé bó ṣe bó ṣe jáde làwọn onílé mọ̀ pé olè ti wọlé àwọn ọkàn ọlọ́pàá ni ẹsẹ̀ kan náà pa àwọn ọlọ́pàá kẹ́sì nàìjíríà lè sọ yóò tọ̀ tọ́ ẹ pé torí ìjọ fíìmù lójú rẹ̀ ká nàìjíríà ni yọ́nù bóyá fíìmù lọ sọ. bàtà dé báyìí dé àwọn òmọ wa wọn ò máa lé olè káàkiri pé ọ̀nà bó ló gbà ọ̀nà bó ló gbà òun ló ń jẹ́ pé wàláì tẹ́ ẹni gbogbo à ń ṣe ẹni ẹni tí náà ṣe yìí nìyí gbogbo àwọn káàdì tí wọ́n ń ṣe tán náà máa ṣe wáyé pé lóòótọ́ báyìí kan fẹ́ lò nígbà wọn nọ́mbà yìí ó súnmọ́ gbogbo àwọn tó ń fẹ́ràn boko haram létí ọ̀sán kan olùkọ́ ọ̀lọ́kùn ọ̀bẹ ni fún àwọn ìdíyàn gbé fóònù wọn ń lò. sẹ́ẹ̀rí ẹni yẹn wọ́n kàn ní pé ìyá yìí sábẹ́ bíi ti fọwọ́ wọn láwọn wọ́n sì mú wọ́n sì mú bíi tí tó fọwọ́ sínú ilé tó fi sílẹ̀kùn ni òun náà kàfi kan yẹn sí wọ́n sì gbé sínú kọ̀ǹpútà wọ́n bá kí bọ̀ sẹ́ẹ̀rí gbogbo ibi tó wà wọ́n kàn pàwọn ọlọ́kà káàkiri àwọn kan bẹ lórí òkè àwọn kan mọ́tò mọ́tò lé ni ó ti ẹ̀wọ̀n ó ti páàkì ó ti sáwọn olóńgbò lọ. wọ́n fi ń tẹ̀sí rẹ̀ ìmọ̀ kan nìyẹn ò ní ó lè máa jọ lójú rẹ̀ o sọ́kàn bá kọ́ pé alẹ́ máa fóònù báyìí ń jọ́ ní tọ́kàn sọ ọmọ ìjiyàn pé fóònù láì pé yẹn ní wáyà wọ́n sọ wáyà láti pòtò ọ́fíìsì náà tí wàá dé ẹgbẹ̀rún ọlọ́run ká máa kó wáyà sápòrí kò ní yé wa wàláyé tá à ń sọ ìbò ṣe rí nu ọlọ́ apá wo ò tí ì mọ ni. sọ ọlọ́ni àwọn èèyàn lásán tẹ́kùn òun fún wọn nímọ̀ ńlá kọ̀ ní ńlá tí mo fún wọn nù tá a àti gbàfọ́lọ̀ nítorí ẹ̀ àwọn sàábì ànábì òní wọ́n sì ń gba sẹ́nìrìnà wa àtọ̀ àná tẹ́lí gbogbo ẹ̀kọ́ táwọn nípe ní òrọ̀rùn òrọ̀rùn òrọ̀rùn òrọ̀rùn òrọ̀rùn òrọ̀rùn òrọ̀rùn. sọ ọlọ́run ọba ẹni tó fẹ́ púrúfù yàn yìí ìmọ̀ rẹ̀ ló fẹ́ púrúfù kò sí pẹ̀lú wa o ẹ wá wo kẹ́ni kan àwọn gègèrè mọ́ká wọ́n nílò àkáyè náà. tó báyìí pé ìtàn lè di gbogbo ọ̀nà bó ti jẹ́ bí àwọn ẹ̀ńbí díà gbogbo ọ̀nà tí wọ́n fi mú ẹ̀sùn náà torí tẹ́fà ṣe bídíà ẹ lọ sọ́dọ̀ àwọn bídíà gbogbo ọ̀nà tó ti fẹ́ da ọ̀rọ̀ àwọn ní súnánù wàhálà wọn náà máa ń wá òun ló jẹ́ kí wọ́n bá ti rí kíní kan wọ́n èé ṣe wádùú lọ síwájú wọ́n rí báyìí dé wọ́n kà jù sí ni à àwọn afáàfin ní ìṣòro dùn tànà àti tòní wàhálà wọn ìṣòro ẹnìkan jọ kan lára àwọn ọmọléwa náà ni àwọn ọmọ ntakó súnà ni so bọ́dà kan á bẹ ọmọléwa lòun náà so bọ́dà tí ó jí àfà yìí ó wá sí fàájì nínú ilé bọ́dà wa tó sì súnlẹ̀ yìí so ó kàn dídí àkàlẹ̀ tébù rẹ̀ ó wá rí nílé àtìrà bòlógùmọ̀rọ̀ mi òun lórí jọ náà bòlógùmọ̀rọ̀ mi náà ni ó kàn síbì kan ni wàhálà ìtòsí báyìí ó kàn rí ó wá rí àdìsí Abu Sa'id al-Khudri tí wọ́n lọ síbi kan tí wọ́n ti ka ẹni tó jẹ́ mọ́gàjì lóhùn tí nǹkan san yẹ gbogbo ògùn wọn lò fún bí ó lọ. àwọn àbúzá yìí ti dé wọn ti ní kẹgbà wọn lálejò àwọn tàbí ànábì wọn ò gbà wọn lálejò àwọn lọ sùn tán rí. ẹnìkan ní ẹ lọ sọ́dọ̀ àwọn àlejò tí mẹlẹ ń kulé báyìí tí àjẹ tí wọn sọ wa bẹ́ẹ̀ wọn lè rógùn tí mọ́gàjì òfin ní kú o. wọn bá dé àwọn tàbí wa wá bẹ́ẹ̀ àbúzá yìí wa ní síta bàbá yín ti tó lọ ẹfun wa nìkan wọn la àwọn ọkùnrin nìkan kílẹ̀ gbà wọn làwọn gba akẹrin ọmọ àdá àwọn ìdí irú àwọn ẹwà àti ìjọba ẹbí ọmọ pété ìgbà náà àti àti ìjà mẹ́bí àlẹ́bí ló sọ àlẹ́bí ló sọ èyí náà wá sọ láti jọ ẹ̀kọ́ ṣéṣe ló sọ ni tẹ́fà ti yí tó pe wọn afúra bẹ́ẹ̀ wàlẹ́ akẹrin lórí báyìí dé pé àwọn sábẹ́ ó ti máa kà fún yín tẹ́lẹ̀ bá gba akẹrin là yín ká gba àgbà kílẹ̀ fún wa àgbà kílẹ̀ fún yín àwọn gba akẹrin àwọn gbà lọ́wọ́ yín wọ́n á kà wọ́n á kà bẹ́ẹ̀ wọ́n á kà bẹ́ẹ̀ wọ́n á kà sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n á kà sí ibi yẹn wọ́n kà ìkẹ́kọ̀ọ́ síbi ojú egbò yẹn kí ni yẹn oró yẹn ti jáde wọ́n sì gba kẹ̀kẹ́ lọ́dọ̀ wọ́n máa gbé e wálé àwọn sábà yóò dá jẹ́ o wọ́n ní káwọn tó jẹ ẹran yìí wà nábì nígbà nípa sèré tó lẹ́kọ̀ọ́ àwọn fẹ́ẹ́ mọ̀ nípa ẹran yìí lẹ́kọ̀ọ́ àmọ́ àwọn ń tàn torí pé nítorí ṣe gbàtà ní pé gbà lálejò rẹ̀ gbà lálejò rẹ̀ àgbàkọ̀ wá sí ìyàwó akáàkiri àtúntà àánú gbà nǹkan àlejò àní inú tó lẹ́tọ̀ọ́ láti gbà nǹkan lé lórí òun náà ní kitabullah òun náà ni. ọ̀rọ̀ ọlọ́run ọba tẹ́tùrú báyìí ó kàn gbé fúra mi ó bá jáde ó sa eré jáde ni àfàtàlù alábàásátẹ̀lẹ̀ ìmọ̀ lọ́gbẹ́dìlà mi lọ ń bọ̀ àwọn àtẹ̀lẹ̀ ó wá mú lọ sọ́dọ̀ ẹni tó jẹ́rìí kejì ẹ̀ nínú ilé wa náà again tọ́jọ́ sí èrò papọ̀ sọ́dọ̀ àwọn burúkú yìí sọ́dọ̀ ìbá tí wá jẹ́ sọ́dọ̀ ìbá tí wá máa gba àkẹ́rẹ́ mọ́ eré o sàájì anábì ló gba àkẹ́rẹ́ mọ́ anábì náà anábì náà jẹ́ mẹ́ o tó wà bí anábì náà jẹ́ mẹ́ <laughs> so ó mọ̀ pé àwọn ibi díà wọ́n máa ń wá pé tí wọ́n ti rí bí kọ́bá so sẹ́ àwọn àbáyé wọn àbúlà káyà ti jẹ́ ni wọ́n àmọ́ tí musa ní báyìí wọn ló ti dábàá wọn wọn bá sàgbé wá ní kíní ṣẹlẹ̀ wọn á sàlàyé fún un àti sàlàyé fáfá sáàd mo á dé mo ti gbọ́n jẹ́wí àmẹ́jẹ́ kí afábá wa dé wọ́n á fi hàn mí wọ́n á kàdí tìwé wọ́n wà á dìsì yìí wọ́n lòun ti rí mo ní wo ìparí àdìsì yìí kí náà ṣe yìí ó ní wọn kọ wọn sítà rẹ̀ wọn mo ní mo ní mo mọ tíra mo ní kán tó kú ò mo ní sáà tí wọ́n ń sà yìí ẹni tó kọ àdìsí yìí ń sọ fún ọ pé ọ̀rọ̀ yìí ò pé o kọ́ ọ tó lè mọ gbọ́rọ̀ yìí jáde pé mo ti lẹ́rìí o ìtí mo sá yìí ìtí mo fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí kan ìtí mi kàn fẹ́ sọ mo múyà yìí àmọ́ lọ ka ìsàlẹ̀ yìí ẹ fi mọ́ mẹ́rin ìwé náà àbẹ́rẹ́ sí ni ẹ̀yin tẹ́ mọ́ ń kọ̀wé wọ́n ti pàṣẹ tó máa rúyìn lọ tó bá ti rúyìn lọ lè sàbá kó bú o wọ́n wá lẹ́ pé mo sọ mi ò sọ́mọ́ o èmi ti fún ọ ní sà pé mo sá ọ nì ó wá ní òkè uh-huh, ó wá rí ó wá má di tìmí wá. Àdébí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní ẹ̀kọ́ wọlé Kùrán ẹ máa ka Kùrán wàá mi lò bìhì ẹ ti máa ṣiṣẹ́ pẹ̀lú tí ń bẹ́ẹ̀ nù Kùrán kẹrì ẹ wọ̀n kama wàlá ta àkọlù bìhì ẹ má sọ Kùrán tó ń jẹ o tẹ́lẹ̀ máa fi Kùrán jẹun káàkiri tẹ́lẹ̀ máa fi gbà kẹrin káàkiri sallallahu alaihi wasallam àwọn arí yìí o tó ló jẹ́kẹ́ ìjọba déwájú nìkan sọ kíní kan èmi ńlá gbòfà sáà àfa ìta ti ń sọ láti jọ yìí ah, ah. fún ọba láti jọ tí wọ́n ti ń sọ ní sẹ́ńtúrì kọ́kọ́ ah, sẹ́ńtúrì kejì bí màá tí wọ́n ń gbàyè sí un náà làwọn àfa àti wọ́n ń tẹ̀lé wọn ni wọ́n ń ṣàtúnṣe àwọn ọ̀rọ̀ wọn. tóbi wá dásìkò wàyí náà gbogbo ohun tó bá dá àwọn tó àwọn kàná tán ṣàtìṣe àwọn tó ní ẹsẹ̀ kẹ́nà wọn ṣàtìṣe rẹ̀ bí táyé lórí láti máa mà àwọn ti mọ̀ káyìn tó mọ̀ àwọn ti mọ̀ pé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn ti mọ̀ kẹ́yìn tó mọ̀ làyé ti kà mí kẹ́lẹ̀ kan ní wọ́n tún ní orí bẹ́ẹ̀ mọ́ wọ́n tún ní àwọn ẹjọ́ àràfá ẹ má gbà mọ́ fa mi ò lọ rẹ lẹ́mọ̀. àwọn ti gbọ́ pé ká má gbà kó tó kẹ́yìn tó gbọ́ tó bí ẹ̀rìn náà rẹ̀ ọ̀nà táwọn arìn nu. àwọn láta kó lẹ́wọ́ èmi àti wọn níjòkó àmọ́ wà tí wọ́n ẹ́ sàgbà kó fúra yín náà rí lọ gbé bá wọn pé káńkó kà yín náà pàlátà kúlùbì yìí àti èso ọ̀nà wọn dààmú ni olùsọ̀tọ̀ yìí sọ́kọ́ ẹni tí ẹni tó wá kọtíra yìí ní ti sọ fún mi pé kèé ṣe sáǹdì tòun nu ní tí mo sì fẹ́ sọ ní tí mo fẹ́ sọ tí mo fi fún àdìsí yìí wá ní kí wọ́n gbọ́ yéhùn ní ti sọ fún ọ̀nà àtọ̀ lọ́ka yìí ìgbà tó ti wá fẹ́ ní sọ́wọ́n àti ọlọ́fẹ́ sọ nísìn làwọn àfa àdúrà rò pé kí ni wọ́n wá ń wí ń bẹ̀ sáńdà sọ pé ẹlẹ́tọ̀ọ́ sí tẹ́ gbà àwọn àfa wa ní bákan méjì ni wọ́n ní àhákù tánàbí sọ́hun àhákùdìyáfà ah, ni hákùdìyáfà àwọn nànàbí ń sọ tó bí àdìsí alákọ̀ọ́kọ́ yìí kó lálàáfíà eléyìí lálàáfíà tábìlì bá rí bá àwọn àfa wọn wà fẹ́ pa méjèèjì papọ̀ pé ṣé méjèèjì ṣe ń lò tí kò bá fẹ́ lò wọn nìkan pàkan rẹ ni kì í mọ̀ nípa kan jòkó sílé yín ọmọ nìkan pàtí kan rẹ torí pé léyìn lànà bí sọ sango ló ti wà ló ti sọ ó sì léyìn lọ́yún sọ pé sango lákọ̀ọ́kọ́ ká tó kàn yún. bá ń kọ́ ó ní àwọn àfa àgbà tí wọ́n fi mà àfa àpinna méjèèjì ṣe ń lò méjì sí lo ìtànàbí ń sọ níbi alákọ̀ọ́kọ́ yìí pé a kò dè yá fàní pé àlejò ó yẹ ká gbà yín lálejò ẹ ní ráìtì kẹ gbàlẹ kẹ gbàlejò wọn lọ má hàdí sí mi wá lẹ́sọ̀ sọ́lá ó ń tàlejò bàbá yín ó ní ráìtì ọjọ́ mẹ́ta tẹ́bi tọ́jú rẹ̀ àlejò ni wọ́n àlejò ní ráìtì ọjọ́ mẹ́ta wọ́n ní tànàbí ń sọ a kò dè yá fà tó yẹ kẹ gbà tí wọn fún yín òun ní ẹgbà ẹnu àkẹ́tẹ́ ẹgbà wọn ni wọ́n tànàbí sọ fún kùránì náà ni fún rúkìá náà sọ dé àmọ́ fún rúkìá lẹ́lẹ́ gbà lélẹ́rí torí pé tí àbúṣà yìí ti kí ló dé ó ṣe rúkìá ni òun ò sí jálàbí òun ò sa kùránì <clears throat> èyí máa ń pè yàn kán wá sa ẹ̀rẹ́ kan sa kùránì fa èyí kó ta kùránì fáwọn èèyàn pé ọmọ mi ò rọrùn bí ya àdùkẹ́ bí ẹ kú <clears throat> wọ́n ta rúkìá ìwòsàn wọ́n ṣe ìwòsàn fẹ́ nìyẹn ni àwọn wọ́n ní kó wọlé bá náà ṣé ìwòsàn lẹ́yìn ṣe káàkiri wọ́n ní àwọn afá tó wá sí àlàyé pẹ̀lú àwọn àdíjì tó pọ̀ sí àlàyé mú wá báyìí àwọn afá sára pé kọ́dà ẹni tí máa ń gba lókìá náà ó lẹ́tọ̀ọ́ láti máa gbà nǹkan lórí ẹni àmọ́ kò gbọ́dọ̀ sọ lókìá di iṣẹ́ tí yóò máa fi jẹun pé ọ̀nà oúnjẹ tiwa ní eléyìí pẹ̀lú àdíjì tàkàrí wàlá ẹ má fi àlùkò hánì jẹun. sọ ní ti akànlọ́bàá yìí ni ń bọ́lá ti kó dàbí lọ́ọ̀yà ń jẹ̀ máa ẹ Hmm. pé ìtakùn àwọn súnà wọn fẹ́ àwọn afá dídí àwọn fẹsùn pẹ̀lú súnà tí wọ́n pé kọ́dà gbogbo ọ̀nà làwọn abd àmà ń wa tó bá ti rí ọ̀nà tó báyìí wọ́n fẹ́ ìwà máa fi ta bá débẹ̀ sí i. ẹ nà máa náà jẹ́sàkùnmọ́lá ọ̀kẹ́ mo ti rántí. ṣé wàá láwọn gèfè rí ibi nìyẹn àwọn ń bí díà tó kó òfẹ́ gba àwọn ń sún náà náà fi máa ń wá tí wọ́n fi takò ń sún náà òun ló jẹ́ kó bá ti rí àwọn kankan báyìí dé pé àtàkò wọn sáré pìkẹ́ ni báwọn ń bí díà tó máa ń wá wọn ni bẹ́ẹ̀ láwọn gbèsè rí mọ́ká náà fi wá tí wọ́n fi tàpá náà bí peter fi da mẹ́sẹ̀gì ẹ̀nu tó fẹ́ ba tiwọn jẹ́ ni bá ó fẹ́ ba tiwọn jẹ́ ni báwọn ń bí díà Ah, ẹni ká mọ̀ sí mọ̀lúdì mọ́ ah, ká mọ̀ sí látùkárì mọ́ ah, kí ni ká máa jẹ́ kí ni ká máa jẹ́ ọlẹ́mọ̀ ti rí ọfẹ́ ẹ̀rọ kí ẹ̀ máa wíbà lórí ìtì ọ̀lẹ́ tó múra kankan eléyìí ẹ̀dùn òní ó yá ọ ẹ̀yìn afárá kí ní ẹ̀yìn ẹ̀yẹ súnfí báyìí ibi tá a bá dé lónìí ó ti kó pé ti gbà níyàlẹ́mí o ibi tá a bá dé yìí o ó ti kó ti jáde rẹ̀ ẹjẹ́ apá ọkọ̀ àwọn pípù yìí ni o ó yẹ máa sọ ẹ máa sponsor fúgàmù yìí ẹ máa kó wá tàbí bàtà wọn sùn sẹ́yìn jẹ ó kó bá wa nù àìló jẹjẹ mọ́ kí ló dé. bẹ́ẹ̀ náà ni àwọn gbèsè rí àná wọ́n ń rí tí ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ gbàjẹ́ lẹ́nu àwọn yẹn òun náà ti lọ bá Abu Talib wọ́n lọ Abu Talib torí òun náà ń rí tí wọ́n fi fi tí wọn lè láǹfààní àti sìnkà fún ànábì wọn ló lè kíkà tó ránàbì lè gbàdá báyẹn kú ni wọn lọ bá pé báwa fi ọmọ ẹ̀gbọ́n rẹ ndí sì yóò dà ẹnu àbùkù pé ká má béèrè nǹkan lọ́wọ́ àwọn òòṣà wa ntí a fi ń jẹun náà nù báyà bá dégẹ̀ ń sọ nǹkan lẹ̀ ó gbèjè ah, ó wá ní pé ká má ti gbélé ìmọ̀ àfẹ́yọ̀ kan táwọn bá a sọ fún bá a pè é tó bá jẹ́ sí pé ó fẹ́ ní owó ju gbogbo wa lọ ní ibi sí wọ́lá ìlà àti àbá pílánì rẹ̀ tóbi lójú wa lọ. tó bá yẹ pé oúnjẹ máa jẹ pé àkú ló bá tá à ń jẹ mọ́ká ó fẹ́ máa jẹ ọba ní wàlá aṣọ nígbà fún ọ á lè ọba mọ́ká ní o. wọ́n á kábà àbúrò mo ti gbọ́ ń pè ó náà wá dé wọ́n á pa nàbí àwọn èèyàn mẹ́wàá o nítorí tó sọ rèé o wàlá irú àwọn báyìí ń bẹ nínú ilé kọ̀ọ̀kan nípa tó máa ń fi ìnira súnà múyàn àmọ́ òun nígbà tó yàn jẹ wọn agba nǹkan àwọn mọ̀lẹ́bí tó sọ rí o pẹ̀lú ìkúnlẹ̀ ká sọ́njú ní ìyẹn ni wọn sọ̀tọ̀ bá fún bẹ́ẹ̀ náà báyìí ara ni alẹ́ wọn sọ alẹ́bí tẹ̀lé alẹ́bí à alẹ́bí ni ẹgbọ́ eré kọ́ ìjọ tó ayarí nù ẹ ọmọ yìí mìíràn kí ni yìí o gbogbo ń ta sọ yìí náà tí a da owó jọ fún gbogbo akọ́bátá ọ̀dì olówó ju ká lọ gbogbo ọ̀nà táàbì sàn ẹ̀lọ́bì lójú alọ àbí ká sọ di aláṣẹ apàṣẹ ìlú mọ́ká para sí lónìí lé nǹkan méjì yìí náà ni kí n ló gbogbo èèyàn lọ àbí kí n jẹ́ aláṣẹ apàṣẹ nàìjíríà anẹ́gbẹ̀ wa sọ anẹ́gbẹ̀ ni kẹ́ gbé òṣùpá kẹ́ gbé sọ́wọ́ tán mi kẹ́ gbé òrùn kẹ́ gbé sọ́wọ́ sí mi kí n lè bá a fi tí n ó ní bẹ́ẹ̀ ní èlé fi kalẹ̀ tí ìdí pé kí n sọ yìí kàkiri ẹ mọ tó mọ rẹ ni ẹ rí i pé òòrùn ló mú wá àti kí nìyí àtòṣùpá jáde ìgbà òòrùn jáde àárọ̀ ọ̀sán ìrà òṣùpá ńkọ́ ayé nù kó kúrò nílùú mọ́ká ìmọ̀ká rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fún mi kẹ́ ẹ kó gbogbo ayé yìí pé ẹ wá rí i ṣe pé èmi mo lójú ní ayé kó mọ̀jẹ̀ mọ́ká nìkan ẹ̀rí ṣe pé èmi nìkan ní ń pàṣẹ ayé kó mọ̀jẹ̀ má kankan ẹ̀ ní fi ní sọ́lẹ̀ o àti ilẹ̀ tí wọ́n á fẹ́ lọ. so àwọn pípù yìí wọ́n rárá gẹ́gẹ́ bí problem fáwọn. gbogbo táni bá wa sọ wọ́n fẹ́ máa mú látara rẹ̀. tọ́ba ti rí a single mistake níbi ọ̀rọ̀ anábì wọ́n mu etí ń sọ wọn lórí pé àwọn lábáwá wọn gbọ́ lábáwá gan òun ni òfin rí àyà yìí kan fi fún anábì. torí pé anábì ń sọ fún wa pé ọlọ́ọ̀ẹ̀rọ̀ kan ló wà àwọn gèfèrí àwọn sì ní ọlọ́ọ̀ba tírí ọ̀nà àfìsì náà ní mọ́kànjọ́ náà wọn ìtàn bá kájú jáde wọn náà mú tiẹ̀ wá kálukú ẹyọ kan náà náà ti bẹ̀rẹ̀ méjì mẹ́ta kálukú mú tiẹ̀ wá ní Muhammadu náà fi tiẹ̀ náà kókó gbogbo kò sí ìláhùn mi a lè máa tọrọ àlàáfíà lọ́dọ̀ rẹ̀ tọrọ kankan lọ́dọ̀ rẹ̀ ìlà rẹ̀ jẹ́ tani bá dé kọ́nà náà fi tòun náà sí ó jẹ́ three hundred sixty wàlẹ́ àwọn oníjà kódà sọ́tò bá ṣe nu tán wá rí ànábì ànábì wọn sọ yàn pé ẹgbẹ́ ó ní ẹ̀yọ̀kan lọ́lọ́ àbí ìpèsè yẹn náà ó ní ẹ̀yọ̀kan lọ́lọ́ ó yà pé inú èdè lábáwá àwọn gbọ́ àyà yìí lé bẹ́ẹ̀ ni ní ìtàkùn ànábì nù pé máa yẹ kó nomi nàjẹ wa àwọn náà ní ká fún tí wọ́n ń gbọ́ àbí kóṣù kẹrin wàhálà mi ń kọ́ ọ mẹ́ta ẹ̀ sì lè jẹ́ márùn-ún ilà huwa sáadé sọ̀rọ̀ àbí kóṣù kẹfà yín wàhálà adúnàmí ń da àlígà ẹ̀ lè kéré sí àwọn kàtàkàkà lẹ́yìn àwọn akitara wàlà akitara àbí kẹ́ pọ̀jù nǹkan yìí lọ ilà huwa ma'ahum àyìnàmà kàánù gbogbo bí tán bá wà àti kó wà pẹ̀lú wọn ni kí làwọn sọ masha Allah ọlọ́run mọ wọ̀nyí lónìí ọlọ́run mú ọ. ṣé bọ́ọ̀lù ẹ̀yọ̀ kan lọ́lọ́run nígbà tí mi àti ilé ìbá wà nísìnyí ó dùn léyìí àwọn ilé náà tún wà ó àròdè léyìí àwọn ilé náà tún wà ó àròdè léyìí àwọn táwọn bẹ ní Madina mẹ́yà yìí àwọn ará ọmọ tó ń wí wọn ẹsẹ̀ kan náà wọ́n fọn sáyé káàkiri tí ó fi yọ pé ẹ̀wù ti sọ but wọ́n gbọ́ lárúbáwá yé wọ́n mọ̀ pé sẹ́ẹ̀mù ni ó báwọn pé ẹ̀yẹ́ ni ẹ̀yin èso ọmọláwá ni tẹ́ ń sọ pé dẹ̀ǹdẹ̀ wùrẹ̀ sẹ́ni bàbá yín dẹ̀ǹdẹ̀ wùrẹ̀ kẹ́ni wọ́n ẹ̀bú yàn sẹ́fà nídìí wọ́n lè bàbá yín dẹ̀ǹdẹ̀ wùrẹ̀ kẹ́ni wọ́n ẹ̀yin èso Yorùbá wá ní dẹ̀ǹdẹ̀ wùrẹ̀ màá wíyà ọ̀ ní dẹ̀ǹdẹ̀ wùrẹ̀ lòun kéèyàn pè sáájú àdẹ̀ǹdẹ̀ wùrẹ̀ pẹ̀lú ẹ̀bú yàn sẹ́yìn ẹ̀sẹ̀ ọmọ Yorùbá wá ní àwọn lábáwá làwọn yóò bí ìdóṣì ó jẹ fáwọn nítorí proud náà ní èdè lábáwá òun lọ́nà fi fi èdè lọ́wọ́ fi sọ kalẹ̀ fún àdẹ́bà Muhammad pé níta fi ń proud yìí èmi lè sọ ọ̀rọ̀ yìí lọ. ṣùgbọ́n gbọ́dọ̀ bá dáadáa fi òkun oní òní fi ta bọ̀rọ̀ yìí wọ́n mọ̀ pé tí ọlọ́run bá ń sọ ni pé ìmọ̀ òkun kò síbi tí ò dé kèé ṣe tóun gẹ́gẹ́ nínú pẹ̀lú wọn. jẹ̀mọ́ ẹ̀dá kòtò ọlọ́mi tàbí lọ ni ẹlòmíì kan bá wa ní àyè náà ni mi tàbí wọn àti àwọn ọ̀nẹ́dẹ́ ti sìn nínú àkọ́kọ́kọ́ tí wọ́n fi ń pààyàn kí n sọ lọ́nà pé kí ẹ mọ̀ máa ń ta àtòrí ẹ̀dá sáyé. ìwà máa kírun máa gbàwé o túmọ̀ pé yẹn máa ń tọ́lọ̀ àtòrí ẹ̀dá sáyé o àfi kọ́ ọ ní ìbátan pẹ̀lú Islam. àwọn àgbẹ̀ ọ̀nà tí ẹ ti ń bá Islam tan pọ̀ èyàn gbọ́dọ̀ bá Islam tan níbi kí nìyí níbi àdìọ́kàn kò sẹ́ńtì ò ládìọ́kàn kí ládìọ́kàn rẹ̀ pa ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àdìọ́kàn ń kọ́ ọlọ́run bá ní pé kò ní tọ́lọ́run ọ̀bọ̀ kí ládọ́kọ̀ ìsìlámù lórí ẹ̀ ọlọ́run bá lè ní sánmà ìbátan rẹ ibi tí ó dìgbà tó bá gbà pé ọlọ́run bá ń bẹ ní sánmà ẹlẹ́ẹ̀keje ìgbà ẹ lọ ní ìbátan pẹ̀lú islam ajẹ́ pé ní abala òní a máa kì í a máa mú yòókù náà wá. à ń gbà tó ní kò síbi tọ́lọ́run bá wò sí ọ̀ọ́bá ìsìlámù mu ọ̀ọ́bá tánu tó pé ìsìlámù gbogbo aya gbogbo tí kùránì ń sọ̀rọ̀ méjì náà ni kùránì kíni hadithi àti kòhánà àti ti gbogbo ń tàn rí mbẹ́ títí wọ́n sọ ni pé ọlọ́run bẹ̀rẹ̀ sọ́mọ̀ ìkeje bí ẹ bá wọn fẹ́ bá ìsìlámù tán òun ni ó fi jẹ́ mùsùlùmí òun ni kò yẹ pé àbí kò náà sọ̀wọ́ kó sọ̀rẹ́ndà fún etí kòhánà sọ yẹ àwa ni ẹ̀gbọ́ ẹni tí ò bá gbà pé ọlọ́run ọba sánmọ̀ ẹlẹ́ẹ̀kejì ló wà gbogbo àlàyé yẹn ti fún bí ò bá gbọ́ ó di gèfèrí àbúrò àdébà ló bẹ́ẹ̀ àbá àrífà ni bí yẹn bá fi lè sọ pé kò sí tọ́nà ọ̀bọ̀ òsì tí sì ń jiyàn náà náà nígbà sàlàyé fún un ó ní fàwọn àkáàfin ẹ má dààmú ara yín má èdè ńlẹ̀ ń tọ̀. so kìí ṣe ó kọ lásánlásán tí mùsùlùmí lọ àmì àwọn kan tó dáa ju ìdíọlọ táwọn èèyàn ń jẹ àlejò ló kan tó dáa jù láyé Abdullahi ni Abdullahi ni Abdullahi kan ní ìbẹ̀lá ju àná ìṣẹ̀lá ó kírun kú lẹ́yìn ànábì ni ó sì kú ọlọ́run láyé láyé ẹ má kírun sí la wọn làwọn sọ àfọ bẹ́ẹ̀ bá sọ àforíjì ẹ tọrọ fún ẹ tọrọ fún mi sọdọ̀tọ̀ ọlọ́run ẹja wo ẹja wo ọ̀nà tá a ti bá ti lámọ̀ àkàn sọ eléyìí ó súnmọ́ mọ́sọ́lẹ̀ kan pé irú àwa yìí àwa bọ́m̀bì nọmba wán nínú ọ̀nà tá a yẹ kí sẹ́lọ̀ àwa ti yọ kó mélé tóra àwọn àmọ̀ta wa ti láyé láti bára wa yà yìí èyàn lè bára rẹ̀ yà yìí tá a ti ń tiwájú látàárọ̀ tí ò sú ọmọ tó wa ti láyé ni èrò àwa ti wọn ti yà yìí ráyìí èyí yẹjá lásìkò sí èyí kò dùn ẹ mọ́tàtàn á ká máa rẹ́ni bẹ́ẹ̀ tí tí a máa kán tọ̀ mára ẹ wo bá ti sára yẹn lẹ́kọ̀ọ́ kan èèyàn mọ tó wà sí láyé ní màtó gbọ́rọ̀ báyìí àwa ti kó mi léyìn à ń sọ léyìn torí àwọn tí ó ti kù díẹ̀ káàtó ìfẹ́ ńlọ́kù àbábàdà bá débi tẹ́lẹ̀ kọ́kọ́ náà kó sí o torí pé kò sẹ́ni kò sẹ́dá kan tí kìí ṣe ọlọ́run ọlọ́run ti promise yẹ pé bí ọba ti jálùsù náà ọba sẹ̀mí gbàgbé ẹ̀ ń tiẹ̀ àfàwọn tó ti kọjá lọ ló bùn lélẹ́yìn àwọn táni àwọn àwọn àwọn ha lọ́lùbàdì àwọn ló fún ó ní mo ti forí jìn yẹn mo ti dúró àwòyẹ kò fà wá ọ̀rọ̀ àbí ọlọ́run balẹ̀ kí ọlá lọ́sà jẹ́ àmọ́ ọ̀nà tá a gbà ṣe ọ́ o tábà má má jẹ́ kí yéṣu ìjọba lé lu ọlọ́ jálẹ̀ tó bá kún bẹ́ẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. before ìbéèrè ẹ dákun owó àwọn kíní tá a fi ń rẹ́kọ́dù so tí gbogbo tí a ń sọ nígbà yìí tí ó fi máa dé ti gbọ́ àwọn èèyàn níwọ̀n bá bí agbára wa bá ṣe mọ ẹ̀dá kan one hundred and fifty la nídìí mo ẹ̀rí báyìí kí àpá kì tó fifty thousand àbáyé dà ó wá wọ fífi àbí ìfọkùnrin lọ kẹrọ sọ pé àti ìlọlẹ́dẹ́nu àpàdà àdébọ̀ wa pẹ̀lú gbọ́lọ̀ sójà pé gbàǹkan tá à ń sọ yìí yóò máa jẹ́ life so tí àwọn táwọn àyàn yẹn náà aláàdé máa ká máa join káàdé máa share rẹ̀ sáwọn èèyàn ká máa gbọ́ ká máa gbọ́ from there tó ní tá à ń sọ yóò dé ju àwọn èèyàn ẹ̀ gbọ́ òsì kò sí máa fi lẹ́yìn ẹlòmíì àwọn ẹ̀mí kan ti wà wọ́n ti wà kalẹ̀ káàkiri gbódòdó ni wọ́n kàn máa pèkè káàkiri gbódòdó wọ́n ti máa pèkè kọ́nà bá kó sí wa ní mẹ́tàwó khairi linnas kó sí wa ní kẹ́kọ̀ọ́ dáadáa fáwọn èèyàn tó fi rí tó dòjì rẹ̀ kó mọ̀ sí wa ní mẹ́tàwó sharri linnas sunna àwọn nǹkan ti jẹ́ mẹ́tàwó khairi fáwọn èèyàn lótó èmi ní ń sọ àmọ́ nínú títí yóò dé ti gbọ́ àwọn èèyàn òun náà tó kọ́ mọ́sálásí yìí nínú tó àwọn náà máa ṣe tù táyé tó dàgbà dé lónìí tí o fi máa dé ọ̀dọ̀ kálukú ọlọ́ba kò san alásan lórí ẹ̀ gbogbo tá à ń ṣe àbí tá à máa ṣe wasala allahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabi wa sallam. àwa tá a bá níbi ìrọ́dọ̀ àwọn obìnrin ẹ jẹ́ ká kọ́ ká fi ránṣẹ́ èyí àwa tá a bá nílé ìrọ́dọ̀ àwọn ọkùnrin ẹ jẹ́ ká mú nọ́mbà nọ́mbà one nọ́mbà two nọ́mbà three four nọ́mbà five nọ́mbà six nọ́mbà seven number one now. ẹ dákun ìbéèrè ọkọ̀ kan nítorí àsìkò tó lọ náà. náà jazakumullahu khairan ìbéèrè sábà béèrè ni pé àwọn mọ́sálásí kan bẹ lónìí àwọn kan láwọn abúlé wọn tíra ni wọn gbé kalẹ̀ fún mọ́sálásí nínú àwọn tí ń bẹnu tíra yìí òun ni pé àwọn àdìọ́kàn táwọn èèyàn ní nípa ọlọ́run sípò àwọn sọ pé ọlọ́run ní sèyí sámà ló wà ń júwe fún wa pé ẹyọ kan ni àbí kòtà àwọn tíra kan bẹ lónìí tẹ́ bá ń kà wọ́n ní gbogbo nǹkan lọ́lọ́run ní tí mo mú lọ́wọ́ yìí wọ́n ní ọlọ́run ni tí kì í sọ̀rọ̀ yìí ansẹt níbẹ̀ lọ́wọ́ wọn wọ́n ní ọlọ́run ni èlì bọ́ tán sọ dàmàlà tí wọ́n fi ń jẹ tán sọ sínú wọ́n lọ ọlọ́run ni ẹ̀fọ́ tí ń tẹ̀lé ọlọ́run ni mo sọ́njú òní yìí fẹ́rẹ̀ kan mo ní wàllá ń bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí yìí ṣe pé tọ́lọ̀ máa fẹ́ fi pé ah, bóyá làkàyẹ ni yóò jiná tó ni kó fẹ́ fi wòyàn sí ó léwu kírísítẹ́nì míì ṣe ju mùsùlùmí mi lọ. ìwọ tẹ̀ ńlá káì rárá. àwọn kírísítẹ́nì wọ́n ń pe isa lọ́lọ́n torí pé ọ̀nà isa ni ìyá rẹ̀ ò ní ọkọ ó sì di olùdarí wọn lójú. àmọ́ ìwọ tó ń pinna ẹni ti jà níyà wọ́n nígbà náà máa kí fóònù ọlọ́run ni ajá náà ọlọ́run ni ajá gbogbo tí ń sọ yìí wàláyì ni wọ́n fi ẹnu ni wọ́n kọ sínú tírà pé ajá ọlọ́run ni láwọn àti yàníyà pé ọlọ́run ni gbogbo nǹkan ọlọ́run ajá táyé náà wọ́n láta òkú ajá yìí òkú ajá yìí náà ọlọ́run ni ẹgbẹ́ sùn làákàyè tá làákàyè pé ẹni tó ní jésù ọlọ́run ni àti ẹni tó ní ajá ọlọ́run ni tá làákàyè tó ń pé díẹ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ ah, wọ́n tọ́ tó ní jésù ọlọ́run ni wọ́n tún fẹ́ làákàyè díẹ̀ o ẹ sì wá ara wọn sí ẹnkú tẹ́wọ́n sọ pé ajá ọlọ́ọ̀ ni ẹjọ́ ń kírun àwọn àmì ń bá bàrà wọn láwùjọ yìí. lórí ẹ pé àlọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ìkàn kírun lásán ni kì í kírun ní lásán gẹ́gẹ́ stéèjì ẹlẹ́ẹ̀kejì ni stéèjì alákọ̀ọ́kọ́ la yanjú ìlàjì lórí ẹ tó o bá ti wọ́n bí alákọ̀ọ́kọ́ yìí ọkàn kírun àkídànù ni nígbà pé pásítọ̀ kéré kan kírun náà ni. abáwá bèrè pé kí làwọn á lè ṣe wàláì ìgbìyànjú náà ni òun lọ pé àwọn ẹ́fọ̀tì kan bẹ táwọn tẹ̀blígì ṣe ṣe ẹ̀mí sọ́jọ́ òní ìpín sí àwọn tẹ̀blígì èyí tó bá ṣe tí ọ̀dà ẹ̀yọ́ kó nu wọn nu ṣẹ́ wọn ẹ̀yọ́ kó ní tó bá ṣe ọ̀dà irú nǹkan àwọn kankan bẹ tí wọ́n ń ṣe tẹ́ pé ọ̀nà tá gbà ṣe ni ọ̀dà tẹ́ pé ní tí wọ́n ń ṣe yẹn ara àwọn method tẹ́yàn lè ti dá wà tó fi spend ni but ọ̀nà tí wọ́n gbà ṣe ni kíni yìí èyí dàbí wàá tún wọn ṣe tẹ́yìn náà gbọ́ ọ̀nà tí wọ́n gbà ọ̀ kẹ́yìn wọn gba the right wéè bó ti dé sún kìtàbù àti súnà kán kán máa ti bẹ̀ kọ́pì yín irọ́ àwọn yóò máa bú àwọn èèyàn ni mo sì ní ẹni ẹni kó máa múra sí mọ́ ẹni kó máa mú kókì mọ́ àmì kílẹ̀ kó yára ètò ẹni kó máa mú tìrìtìrì mọ́ àbẹ́wò náà máa mú mẹ́wọ́n ẹ̀ẹ́dì kìíní mo ti máa mú ẹ̀ẹ́dì rọ́pò rẹ̀ fún àwọn tẹ̀bílì tó máa ń lọ ẹ máa dọ́dọ̀ yín wọn ara fi fira àkànnì sí mọ́sáàsì kan bẹ́ẹ̀ tá a ti máa ń kásùbà tá a máa lọ sóko ní òkè òyì mọ́sáàsì green mọ́sáàsì ẹ̀rọ yìí ó ti láwọn ọjọ́ kan bàtà àwọn tẹ̀bílì gín lọ àwọn ti lérí àdúgbò mi ẹni yorùbá wọn ti gbèrà ní mọ́sáàsì wọn ti wá wá àwọn nǹkan nu wọn wọn sì dé àti ìta kanu wà láwọn ọjọ́ ìkàlẹ̀ àdúgbò mi nìyẹn ànábì ọlọ́run kọ́lá kò ní kàní kéwú muhammadu kìnnìkan àbúrò rẹ̀ gbà wá lọ́dọ̀ rẹ̀ ó wá ní òjísé ọlọ́run sọ báyìí pé ó ti kàdísì mẹ́ta ọ̀la ẹ̀ wọ́n ní kálọ̀ ni method ni irú àwọn kan báyìí ní sáà náà bára àwọn tó yà tó dáa ẹgbẹ́ sí ẹ̀yin ẹ̀sùn àwọn orí mọ́sálásí káyọ̀ máa kà nígbà tó máa ń kà tí wọ́n ka ti dìyà níyà sẹ́ǹsì ka tiwa náà tó jẹ́ ti tẹ́sùn táwọn náà gbé kalẹ̀ fún wọn tó bá ní sìn wọ́n padà ń yọ̀ wà á gbẹ́ni kí ló yẹ kọlu àwọn o kí ló yẹ kọlu àwọn o kí ni wọ́n khalifa sísàkà máa mẹ́ o ó wá mọ́tìrà kan rúṣìlá tẹ̀ ń sọ yín náà màtẹ́yẹ̀ pé àwọn kan ń takò nípa súnà ó wá ń bè pé tíra yìí tíra àwọn tìjàníyà ni àgbà tíra àwọn ti ni jawahirul maani bí mo pé àgbà tíra tìjàníyà ni kò tí ì sọnù wọn ò tẹ̀ tó bẹ́ẹ̀ tìjàníyà ọ̀kan ni kò yà ní ẹ̀ sísítì máa ni àwọn asìlì kan fún un wọn ni ẹni gbọ́dọ̀ ẹka ẹ bá ń kà ń jáde fáwọn jẹmọ kẹẹtù fún wọn wọn wá wò pàtó wò tán ó ní gbà ìpàdéfà burú díẹ̀ ó ní gbà nǹkan wọn ò bí wọn dáká gbà wọn ò bí dákẹ́ ẹgbẹ́ rẹ̀ nípa ó ní wọn ò bí dákẹ́ ká kó kà á lóòótọ́ kó kà á lóòótọ́ kí wọ́n bá ti dàrú. so so nǹkan tó wà ń bẹ̀ òsìkè nìyí kò ṣe gbọ́ sí etí but àwọn tìjà níyàtọ̀ ni àwọn fẹ́ẹ́ dìfẹ́ǹdì rẹ̀ pẹ̀lú ọ̀nà tí ò fi ṣe dìfẹ́ǹdì láéláé nígbà tí yẹn bá sọ fún pé irun tẹ́ ẹ kí bẹ́ẹ̀ bá kàṣà àtúfà sí tó kayọ̀ kan irun tẹ́yìn kì í ládà kan lẹ́gbàá ẹni tó ka sàlátù fàtí tóun wá kírun òun gbà ládà ọgọ́rùn-ún kan kì í fún bàbá ìmọ̀mú àti bàbá ládà ni kan á gbọ́ kàkà fún wa so káà náà fi nǹkan mi lọ́pọ̀ síbẹ̀ ẹ wo tí àtúbà da ìbò náà kọ́ ni ẹ̀yin náà máa mọ́sálásí ru àwọn mọ́sálásí ẹ̀ fi sínú rẹ̀ tó bá ti ń kà ó mọ́ sọ́jọ́ di iná ọ̀rẹ́ ni àwọn kírísítẹ́nì ẹ̀wọ̀ àwọn mọ́sálásí àwọn mọ́sálásí àwọn

abọ́dù bọ́ sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀sítà ẹ̀ bá pẹ́pẹ́ ẹni tó lọ síta yẹn mùsùlùmí ni ẹ̀ bá mẹ́kọ lọ́sàn-án náà so ẹ káà sáwà sí ọ̀tá létí pẹ̀ sẹ́kẹ́tìsì káwọn ni wàá lọ ra sítádẹ́ẹ̀lì tí wọ́n kọ́ pẹ̀lú yorùbá sítádẹ́ẹ̀lì ẹ wá ka gbogbo àpótí ńbẹ lọ́sibítù àpò àwọn adóní tiẹ̀ ba bẹ́ẹ̀ bá débẹ̀ bá ba ẹ wà lọ bá wọn ká kí ẹtí kàtà lọ́nà àbíta so ibi dáhà ti problem nìyẹn so tábà ti pé wọ́n ti fún wọn tí àtọ́ lè ba àkídà wọn jẹ́ èyí tó lè tún àkídà tí wọn náà ṣe àwa nù wọ́n ara ara síbẹ̀ ẹ máa kàrí náà báyìí máa ń fáwọn èèyàn tó ti yé bá number two. ẹ ẹ dogo. wa sunna ní èdè haúsá ó ti yé mi sẹ́ ìwà. Thank you. ó wá sẹ́ǹsì náà so wà ẹ kàn bí dáyé jazakumullahu khairan ẹ sì bàbá ntí aníkàmọ̀sí náà nìyẹn ọlọ́run dájọ́ ọjọ́ láyà gbogbo alájú gbọ́ bàbá yìí sọ̀rọ̀ ìyẹn ni pé àwọn fẹ́ àwọn máa ń ṣe àwọn kankan fáwọn èèyàn pé sóòsì dàbá yìí sábà pé ọ̀nà èyí sálùsùn náà ni èmi sálùsùn náà tẹ̀mí o ẹgbẹ́ bí àpẹẹrẹ máa ń ṣèpè fún rẹ̀ ni ọlọ́run ní jẹ́ bí wàá tó tàkàbárì èmi alùsùn náà kò sí tó fà á wà láàyè ìtàyàn lẹ́bẹ̀lẹ̀ alùsùnmọ̀ mọ́ ni tó bá ní alùsùnmọ̀ ti wal jamaa ẹnìkan sọ́jọ́ ní ìlérí facebook ó ní ẹ̀kọ́ jọra wọn ni àwọn ti kàràwí òun náà ní alùsùnmọ̀ wal jamaa wá ìdílé kan fídíà wal jamaa ó wà mìtì wọn náà àwọn àwọn wá tó wọn kò kí ní fi àwọn sí é yóò fọwọ́ gbé fọ́tò wọn wá aláró wàrà mọ́ ni ah mo ní ọkọ yìí ọ tọ́ọ̀ lọ bá àwọn dọ́kítọ̀ sọ́ra sàájì bí ní Ìbàdàn yé láyéláyé láyé ọ̀rọ̀ tó rẹ̀wò mọ́. Ah! ọ̀dà so ìdá àná ni pé ibi tá a sọ gan tọ́pìkì tá a sọ lónìí gẹ́gẹ́ náà nù. àlẹ́ lòmí ò mọ tó wá sí láyé bí ìbá mọ tó wá sí láyé wọn àfẹ́ lálùsí náà wá takú ọwá ní ọwá tàkà òrò sí ẹ̀dá èmi alùsùn ọmọ gẹ̀ẹ́sì rí ibú àwọn èèyàn máa tán pẹ̀lú alùsùn náà ni àti káà náà jáde pé ìtàn pè ní súnà rẹ̀ wàláì kò sí nǹkan kì í ti kéwù nìkan láti pa àrùn sípò súnà ìwà. bẹ́ẹ̀ni bàbá wùwà kan wọ́n ń súnà wọ́n ti da yín mọ́ ọwọ́ wùwà kan lónìí pé a ah, yìí ti rí ètò dáná yìí sílẹ̀ nìyí tó bá dé kánú tọ́fẹ́rì ọmọ àgbẹ̀ àwọn alùsùn náà ah, eléyìí ni ọ̀dà mo bá àwọn alùsùn pàdé ńlọrin bàbá ìbọn yẹn ti báyìí báyìí sílẹ̀ wọ́n wà pé ẹ̀rì ìyàtọ̀ níwà so n tán pè ní sunna kí wọ́n pè ní àjẹpẹ́ ìsàdùn ọ̀nà tẹ́ làákàyàn wá lé ni pé àà ìta máa ń pè bẹ́ẹ̀ ni àà kání bẹ́ẹ̀ ni àà àmọ́ ẹ̀kọ́ máa sí pé tọba wa lè ṣe alùsùnà gègèrè ni ọkẹ́ máa náwó ẹ̀ sí pé. kálukú bú tiẹ̀ bẹ́ẹ̀ni exactly so ó wà òkè bẹ́ẹ̀ tí ń kọ́rẹ́ tí wọ́n ọlọ́run sàmì wá ok Uh... ẹni yẹn ọ làkọ́dọ̀ yẹn ló ti wá àbí ó làkọ́dọ̀ ti wá pẹ̀lú èdè rẹ̀ ó jọ <laughs> so so now irú ẹni kí ẹran leta tẹ́kẹ́ sórí ni àbí wàláì àárọ̀ ilé mi rí rẹ̀ inú mi ti bàjẹ́ bóòlù àwọn wàláhì ìgbìmọ̀ sọ kìnìkan ṣe eré owó tà ń sọ yìí ọlọ́run ni mo ń kọ́ fún yàn o bóyá lékè kan ló kọ́ tó ń pè ní ẹlòmíì mọ́tò pè lólówó àlàyé pé ń pè lólówó ó ní gbogbo àwọn tó bá ń lé adọ́gbọ́n sí ọlọ́run yóò dùn fún wọn gbogbo àwọn tó bá ń gbọ́ alọ́dúgbẹ́ sí ọlọ́run yóò dà fún wọn kò ní ta fún abala bàbá wọn àkílódé bá wọn ó lọ́lọ́run ó sì fi kólẹ̀ hmm, kómi bàbà tán sán mọ́ ilá ìlàlá wà láwọn ìsọ́nù fún ìbúmọ́ ó ní kómi bàbà tán ní sán mọ́ ìyá ń dọ́gbọ́n sí àròdí ọ̀rọ̀ ara rẹ̀ kólẹ̀ ọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n sí ẹ̀wọ̀ kẹ́lùmọ́ tó kòfòrò tí adélé yìí ò ní pẹ̀lú ẹni pé eléyìí ò ní ṣe wọ́n tó fi jà aláìmọ̀ lélẹ́yìí eléyìí nǹkan pèrí hánlẹ́wọ́ ni sẹ́yìn kékeré ìwà kékeré ló wù kọ́nà ilé ò nídìí pé ẹ̀kọ́ ni ó dúró àwọn gbólóhùn kan bẹ kò nídìí pé ẹ̀kọ́ lẹ́yìn ní ó dúró bọ́yá kò mọ̀ sí wí ni kí ni kò mọ̀ sí wí kí ọlọ́run dọ́gbọ́n sí i èèyàn yọ ọ̀rọ̀ àyọ̀bá wọn lè kó àfàrà ọ̀rọ̀ nílẹ̀ wọ́n bà tán sánmà àbí bàbá ó bá ọ̀rọ̀ tí ń pani lẹ́yìn rin wàláì ń bá ń máa ń báyà lọ́kàn jẹ́ pé ẹ wo àwọn tí wọ́n kó síwájú eléyìí àwọn yẹn pé wájú ẹ̀fà táwọn náà wọ́n rẹ́ni tó ní wọ́n ń dùn ẹ wọ àná péjú wájú eléyìí tó ń sọ ọlọ́run ń ṣe wá àti fáwọn yẹn bá káyìí ti máa bá yà ìwọ̀n ẹ̀jẹ̀ wọ́n lọ yẹn tí wọ́n bá sáàlì ọ̀rọ̀ ibùdó tẹ́míyà o ibùdó tẹ́míyà ń bá àwọn yẹn sufi sọ̀rọ̀ kìí sí àwọn yẹn sufi ní ń bá sọ̀rọ̀ àwọn yẹn sufi kan èyí ti yẹn sufi ló wà lápẹ̀jù yẹn wọ́n lọ sí wọ́n lọ sí wọ́n lọ sí gáràjì lápẹ̀jù yẹn ibi táwọn tọ́ọ̀gì tán wà sí ó wà sọ ṣe èésù fi ọwọ́ lọ sí wà sí fún wọn bẹ́ẹ̀ àwọn ọmọ tọ́ọ̀gì ń wọ́n máa ń kírun lóòótọ́ o sẹ́ni ti àmọ́ ìwà tọ́ọ̀gì bá àti kìnìún kan sẹ́kẹ́ àáfà ẹ̀ ń bí díà òun ò rí pé òun bẹ́ ta wọn ni àbí ibi tí ó wá fà wọn lọ sínú súfì rẹ̀ ibi tí mi à ní pé ọfà wọn kò nínú Islam ọfà wọn lọ́nu gèdèrí ọ sì gbé wọn kó nínú Islam ọ ní ẹwà àwọn ọmọ wọn ṣe nínú súfì ibi gbó láti bá wọn o ibi ya ni kọ́ ọ sì fi wọ́n lẹ̀ ibi tó ti bá wọn ó sì da ju ibi tó ti tì wọ́n lọ irú àwọn àfáà yìí ni wọ́n pa àkídà àwọn èèyàn jẹ́ tí mi àwọn ọmọ ti ń sọ kìí ṣe jẹ́nẹ́rálẹ̀ ibi díà ni ibi yàrá pé àwọn ibi díà tí wọ́n jáde lọ ṣe wáàsí táwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n wá sọ wọ́n di mùsùlùmí oní bídíà mùsùlùmí oní bídíà wúlò ju kètèrí lọ àmọ́ bẹ́ẹ̀ nú àfáà míì yóò mú àwọn èèyàn kúrò nínú ìsìláàmù nígbà wọn gègé rí ló kọ́ fóun pé wọn sínú ìsìláàmù irú òwúrọ̀ àwọn àbá yìí ni. sẹpẹ́lì ìgbé àwọn yẹn wọn sọ pé ok àfààní ń sọ lẹ́yìn wọ́n bí ní pé tẹ́ ń bá sọ náà ní sọ. ntí wọn yẹ tí wọ́n pé bá fẹ́ sọ̀rọ̀ náà wọ́n ebi lọ pé àwọn ọ̀jọ̀gbọ́n yunifásitì nù afẹ́gbọ́ wà sí wọ́n fẹ́ kẹ́ kakọ̀ àwọn àdìsí fún ni wọn ò fi lọ sí ọ ẹ pa àwọn afáàkàn àti wàásù fún wa tó pé wọn ni kìí sọ̀rọ̀ lákàyè èyí sábà yìí wá sọ ọ̀rọ̀ náà bọ̀rọ̀ lákàyè wàláì kọ́ ọlọ́kan kìí sọ̀rọ̀ ńlá kìí sí ọ̀rẹ́ ńlá káyè àmọ́ ńlá káyè tẹ̀ ló fi kalẹ̀ fún wọn wọ́n sì kò sí tí ó fa òyìn bẹ́ẹ̀ ní sí mẹ́sẹ̀gì tó pàṣẹ ni pé ah masha allah pẹ̀lú ìmọ̀ dọ́gbọ́n sí i àwọn kan ti ń bẹ́ pé ẹ̀mí wọ́n ti ń ṣe sókósókósókósókó pé ìsìnká lọ́tọ́ wọn báyìí pẹ̀lú táfà sọ ní sí i òun ló tún wọnú ẹ̀ ìmọ̀ dọ́gbọ́n sí i kàláfà rẹ̀ dọ́gbọ́n sí i ọlọ́gán dọ́gbọ́n sí i bàbá bàbá iye arọ́jò lẹ́kọ̀ọ́ ó fọ̀fà alẹ̀ bó ti wí náà nù ó wà ní iye kó má bàa tán sán mọ́. inna lillahi wa fọlá àwọn kọfẹ sí àlẹ múlá ọlọmọ yẹn tàwa kó o bu ìwé sí àwọn gbọmọ yìí ń bà mí lọ́kàn jẹ́ kí káyọ̀ náà kàn gbọ́ aké wú ewé yìí fọlá àwọn kọfẹ gbọ́ sáńtì mọ́ fọ́fọ́ jì rẹ̀ kí n tó jù rẹ̀ ohun rẹ̀ jó ohun ìmọ̀mọ́ ọ̀fà mo ẹ̀yọ́ pàtàkì àwọn obìnrin ọlọ́run sànù wa káì. àwọn lásìkò ní àsìkò kìyàmù lẹ́ẹ̀lì àsìkò lásìkò dùhà so àsìkò yìí ó máa ń yí síra wọn ni èèyàn lè èèyàn láǹfààní àti yan kìyàmù lẹ́ẹ̀lì ó ti bẹ̀rẹ̀ lásìkò tó bá ti kírun ìṣá ìtàn tó bá ti kírun ìṣá ìtàn ó lè ṣe kìyàmù lẹ́ẹ̀lì rẹ̀ kó bá tiẹ̀ lọ́kọ́ sùn tó bá tó wọ ọ pé ní ah, ẹlọ́kà alájú musa yìí mọ́ ọ lè sọ díẹ̀ bí aago méjìlá tó bá jí a ah, èmi máa jí láago méjì ọ lè sọ láago méjì. àníbi sọ ọlọ́wọ́ àlọ́ sọ́lá ó kàn ní èyí tó náà àsìkò yìí lálẹ́ ju ìfún wa èyí tó dáa jù ó ní ìdá mẹ́ta ìgbẹ̀yìn kálí sọ pé bí yẹn bẹ́ẹ̀ láago bí aago mẹ́ta àbọ̀ aago mẹ́ta àbọ̀ ló ti bẹ̀rẹ̀ ní kí ló parí sí ayẹlẹ́dẹ́ ah, aago mẹ́ta àbọ̀ ti pọ́jú kúra ọ̀gá ìdílé aago mẹ́rin aago mẹ́rin yìí náà ní ma sògbé bí sẹ́wọ̀ ọ̀dà aago mẹ́rin àbọ̀ aago mẹ́rin àbọ̀ yìí náà ààrẹ mẹ́ta ló wà ẹ̀bọ mẹ́rin àbọ̀ ọ̀bọ aago márùn-ún lásìkò tá a wà yìí aago márùn-ún náà dé sí náà ààrẹ mẹ́ta wò tí ìbá yà lé aago márùn-ún èyí wá sí nápìlà di nǹkan bíi fifteen sí fourteen minutes to after five so ó ti ó ti kọjá ìgbà mi ti ń bẹ tẹ́ pé yóò wọ aago mẹ́fà ìdájí tẹ́ pé yóò sì wà ní ìdá mẹ́rin ìdágbẹ̀yìn ẹ̀bọ aago ní ìgbà mẹ́ta ká níbi ìgbà mẹ́ta lè ní ẹ̀ ń béèrè o láti kàbí three thirty tó fi wọ èyàn sì lè tó bá sì wù ó lè di aago márùn kó sàkóhun yẹn tán kó tó di aago márùn kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bákan náà pẹ̀lú béèrè tán béèrè ìrun òru bẹ̀rẹ̀ láì gbàtẹ́yìn bá ti kírun ìṣá ìtàn ah, mo kí ìṣá ìtàn lágbo mẹ́jọ ọ̀gbọ́ èmi olè jílóru o ọ̀lẹ̀ yẹn tiẹ̀ ń bẹ̀ kọ́ yẹn kọ́ sì kí wítìrì náà fọ̀sùn wọ́n náà ti kì í àmọ̀lẹ́ àmọ́ ẹ tó ṣe kìyàmù lẹ́yìn lásìkò yìí láago mẹ́jọ àbọ̀ ẹ tó ṣe láago mẹ́wàá ẹ tó ṣe láago méjìlá ẹ tó ṣe láago mẹ́ta gbogbo àwọn lẹ́yìn lẹ́bù kan náà jọ wà ẹ wá ẹ tó ṣe tiẹ̀ láago márùn-ún àbágo mẹ́rin àbọ̀ àbágo mẹ́ta bọ̀ irú ẹni yìí òun ni àwọn náà lọ́lá ju àwọn atakọ̀ sí yẹn lọ tó kí àsìkò tálẹ̀ mùsàlá tó ju ìfọ̀ àpò lọ́lá ju nìyẹn wallahu ta'ala a'lam bis kí wàá kébìyàn kan náà ni àbí àwọn ní dùhà tiẹ̀ tóun bá ti yọ láàárọ̀ òòrùn tó bá ti yọ láàárọ̀ òòrùn ti yọ báyìí gbogbo aláǹfẹ́ àwọn òòrùn ti yọ ásàmà tó bá ti yọ kẹ́ ẹ fún òòrùn yẹn kẹ́ ẹ fún níbi thirty minutes lẹ́yìn ọgbọ̀n ṣẹ́jú tóun bá ti yọ ìyẹn níbẹ̀ ìyẹn lè máa yan dùhà títí tí òòrùn yẹn tí ó fi máa wá tàyàn lára tí òòrùn yìí ti ń tàyàn lára o tí yóò máa lọ bí lápẹjú ẹni sèyí tẹ́kọ̀ yóò máa lọ bí lásìkò tá a yìí bí bíi aago mọ́kànlá àbọ̀ yẹn sì lè máa yan duha ala bi na. wọ́n ní sẹ́yìn lè dáhùn sálámà nínú tọ́ílẹ̀tì bí èèyàn bá wà nínú tọ́ílẹ̀tì láì ṣe pé èèyàn bá ń yàgbẹ́ lọ́wọ́ láì ṣe pé èèyàn bá ń tọ̀ lọ́wọ́ tí ó bá ní sí yìí èèyàn lè sọ̀rọ̀ àmì èèyàn ò lè dáhùn sálámà tí ó bá ní ó lè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó máa fọ̀rọ̀ sí àwọn ẹgbẹ́ níbi kíní bẹ́ẹ̀ hàn ẹ bá mú kíní bẹ́ẹ̀ hàn àmọ́ kò lè sábà sálámà sí tó sì wà ń bẹ́ẹ̀ wọ̀ dáhùn sálámà àmọ́ nígbà wọn ń ṣe gbẹ̀gẹ̀ lọ́wọ́ tó wà ní tọ́lẹ́tì ń tọ̀ lọ́wọ́ àbí ń yàgbẹ́ lọ́wọ́ àtọ̀rọ̀ sísọ àti sálámà kò lè sìn kankan ẹ́ tí bá ń wẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ kò yàgbẹ́ kò sì tọ̀ náà rẹ̀ lọ́wọ́ ó lè máa sọ̀rọ̀ àmọ́ kò lè sálámà so ní ṣókí bẹ́ẹ̀ bá wà ní tọ́lẹ́tì so kò lè sálámà tó bá ti sálámà sí kò lè dáhùn tó wà ní tọ́lẹ́tì wallahu ta'ala a'lam bis-sawab náà. ẹni tí obìnrin tó ṣe nǹkan oṣù nǹkan oṣù rẹ ti wá dá kìtì wá wẹ̀ àmọ́ tí ó ti dá ọkọ rẹ̀ àdìpọ̀ àti àdìpọ̀ tó dáhùn kò tí wẹ̀ tó bá nísìn yìí kò sí ti wẹ só lè torí kóhùn ò ti wẹ kóhùn kọfọ kan òun torí kóhùn sì láàgbọrọ kọfọkọ nígbà tó bá pè wá láì tó bá máa ń ṣe idol lọ́wọ́ ṣètò gbàdá idol rẹ ó ti mọ́kùn bí idol yìí tó kàn kù ni pé kó kàn wẹ̀ ni tó wá lè torí ẹ̀ kó kọ̀ fún ọkọ kó lù méjì lọ́dọ̀ àwọn afáwọn onímọ̀ kó lù àkọ́kọ́ àkàn gbà pé nígbà tóbìnrin tó bá ti kárí idol àìsí yi ó ti mọ́kò bí bi kò ko si kò ko ẹ̀jẹ̀ yẹn láàrẹ̀ mọ́ tó bá ní sísọ ẹ̀jẹ̀ ni a ń pè ní ẹ̀gbin wọ́n ni ọkọ̀ ilé súnmọ́ àyàfi tẹ́mi bá kọ́ nìkan ló kù ọkọ̀ ilé soba tó àwọn kan a tó bá wẹ̀ tán ta'ala a'lamu sawab èyí tẹ̀mí ni kó fẹsẹ̀ ni pé tí obìnrin bá ti mara tán kò níbi tẹ́jọ́ وقوع إليهما والله تعالى على بالصواب وصلى الله ها أوه. نعم اوكي okay. jazakumullahu khairan jazakumullahu khairan àwọn afáàmà ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ kan ìwọ́n rẹ̀ pé tó lè tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ <laughs> lábẹ́ ìta sọ yìí ká tó dáhùn béèrè mi wọ́n ní obìnrin tó yẹ pé ọkọ rẹ̀ wá súnmọ́ nígbà tí ó parí háídọ̀ rẹ̀ ó ti mọ́ ọkọ rẹ̀ wá súnmọ́ kó tó wẹ̀ bó bá wá wẹ̀ tán séwẹ̀ méjèèjì ni tó wá fẹ́ ẹgbẹ́ wẹ̀ méjì bóòlù tó wá ti bá rìn sí bóòlù tó wẹ̀ méjì aláyè ẹ̀sọ́ tẹ́fẹ́ sọ aláyè ẹ̀sọ̀rọ̀. okay okay now uh, so wọ́n ní ìgbóòlù sí ẹ̀sìn pẹ̀lú ìwẹ̀ rẹ̀ gbé dàníyàn àwọn afá pín sí ọ̀nà méjì lórí eléyìí àwọn kan ní yóò wẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àníyàn ọ̀tọ̀ọ̀tọ̀ yóò wẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tọ́ọ̀gbọ́ èyí tí mo wẹ̀ yìí o àìdọ̀mọ̀wẹ̀ èyí tí mo wẹ̀ yìí o. mo ti wọ ẹ kíni yìí mo ti wọ jẹnaba àwọn kan ní oṣù bá àwọn kan ní àà ah, ẹyọ kan náà ni ó fi wẹ méjèèjì tó yà nísìnyí tó bá fẹ́ wẹ méjèèjì so àníyàn yìí tó bá láti yẹn ni ó fi gbé èyí tí ó kẹ́yìn tó bá péré ni kọ́ọ̀lù Albani rahimahullah ta'ala tó bá ti àfa wa kẹ́kọ̀ọ́ àbá tó ṣe sunna Saidi Sadiq àbí sẹ́ẹ̀dì sáàbì tó bàtà àwọn sọ̀rọ̀ yẹn àwọn ní wọ́n ṣẹ̀kéjì àníyàn àwọn ní kó má ti bẹ́ pé àníyàn kan ti gbé gbogbo ẹ̀ papọ̀ tó bá ti fi kọ́ ti kú kò wallahu ta'ala sọ̀rọ̀. wọ́n nígbà wo ni aago làwọn béèrè wọ́n ní aago mélòó ni ọlọ́mọ ń sọ̀kalẹ̀ sí sámà ayé a lè mú aago sẹ́kẹ́tìrì sí nítorí pé kí ló fà á nítorí pé a máa fi ẹgbẹ́ ìjọba fẹ́ a gbòòrùn a tíjà gbòòrùn a wà fi agbóhùn ni kó lè ràn wá ni sẹ́kẹ́tìrì kó lè ràn wá lọ́wọ́ òun la gbé nísìnyí o àyílà wa o agọba yìí ni o nísìnyí alásàárì wa ni o kò sí pé agbo kan sọ ni pé ìdá mẹ́ta àgbẹ̀yìn òru ìgbà mi máa ń wà òru máa ń gùn ìgbà mi wà wà òru máa ń yìí ń kúrú ìgbà tí ìgbà tó lù ti máa ń bẹ̀rẹ̀ ìgbà tó lù bá ti wọ̀ ni ìgbà míì wà òun lè máa wọ̀ bí aago méje ṣé pé púpà tó wọ̀ láago méje kó tó pé òòrùn ó tó lè máa kó tó pé àlùfáàjà rí ó yọ mẹ́fà lè lù ṣe kó fẹ́ tó wa náà báwọn ìgbà yẹn ó gùn nù ìgbà míì sì wà ṣé pé ó lè jẹ́ pé bíi six thirty ni òòrùn ó ti kí nìyí ni ó ti ni ó ti yóò ti wọlé ìgbà tí àlùfáàjà sẹ́kọ̀ọ́ náà tó kọjọ lẹ́yìn náà lọ́ọ́ gbà mí ti wà gẹ́gẹ́ bí aago méje òòrùn wọ̀ àlùfáàjà yóò sì máa yọ láago márùn-ún tòun làfi lè má du tó bá ti dé òun òun lẹ́yìn ẹ wá pín àsìkò yẹn ẹ wá pín sí ọ̀nà mẹ́ta ẹ bá pín sọ́nà mẹ́ta ìdí lásìkò àyẹn lẹ́yìn àsìkò nìyí ẹ wá pín sọ́nà mẹ́ta wá pín àyẹn ìkọ́ máa jẹ́ three hours ìkọ́ máa jẹ́ ẹ wá wo three hours sí àsìkò tí àlùfáàjà yóò yọ àyẹ̀pẹ́ àsìkò ìgbà tó bẹ̀rẹ̀ wọn olẹ́wàá sí lóyún tó kọ́ láti kóta wáyé bíi three thirty four tó bá ti di fifteen after five o ti stop láti kóta wáyé ó tún lè gbà mí alẹ́ tí wọ fifteen alẹ́ tí wọ six o'clock so do you mind listening now. àwọn àwọn àtúntò kò náà wọ́n tún jù kan. wọ́n ní ẹ tó fẹ́ kí àgbàlagbà tágbàlagbà ń bẹ lórí ìjòkó bóòlù tó kẹ́ àgbàlagbà ẹ̀kọ́ ńláńlá ni wàláì ẹ̀kọ́ làṣẹ kí àgbàlagbà ní èrè ìjòkó sẹ́kẹ́tì ó dìpẹ́ǹd lápẹ̀jù ẹni tí kò sí bí wọ́n fẹ́ kí àgbàlagbà tágbàlagbà fi ń jòkó nínú tí a tó fẹ́ ìmọ̀ tẹ́. Thank you tí àgbàlagbà sọ́rọ́ àti tèmó ti ṣe pírátíkà rẹ̀ sí àwọn báyìí rí wa ìyẹn pé ọwọ́ báyìí wọ́n sì wá na wọ́n báyìí ọdún wọn lè di ọdún àpésọ́jà bẹ́ẹ̀ kò mẹ́kọ̀ọ́ lọ́wọ́ kò mẹ́kọ̀ọ́ mo rántí jọ́ kan mọ́sálásí ọjọ́ ọba àwọn àmàdínà máa ń ṣe lẹ́kítọ̀ níbẹ̀ níjọ́ wẹ́nẹ̀sì àwọn àti wá dé lẹ́kítọ̀ gbogbo àwọn apá ìkan tó lé náà àwọn afẹ́ kí gbogbo wọn jọ náà sẹ́kẹ́ àwọn aláàjò kú bàbá bàbá bàbá àdúrà yẹn ni ẹlẹ́yìn náà kúlẹ̀ fún wa ni ee àwọn òsì láyè so ẹlòmíì mi ò ń sàwọn èèyàn wà láì tí ẹlòmíì ò máa wà àṣìṣe bàbá náà búra wà láì ẹnìkan sọ ń jò ní ìpé ah, ẹ má táwọn òbí rẹ má ní mọ́kànlẹ̀ fáwọn òbí rẹ o jẹ́ pé ọ̀rọ̀ nu dúró lọ́wọ́ lórí dúró lọ́wọ́ lórí òfin wo ni wọ́n gbọ́ eléyìí ń ta níbi kútúbà tí wọ́n gbé eléyìí ń ta pé ẹ̀gbọ́n tó sọ fáwọn ọmọ yìí wọ́n ní kó dúró lé wọn lérí ni má kúnlẹ̀ fún wọn o má kúnlẹ̀ fún wọn tẹ́pẹ́ wà sínú nítorí sọnù má dúró lé wọn lérí ni àbúláyé kò dáa so kódà kó má jẹ́ àgbàlagbà kò sí abẹ́ kí a bẹ̀rẹ̀ tá a fẹ́ kí ẹ tó wà lẹ́lẹ̀ a bẹ̀rẹ̀ wàláhì nígbà bàbá mọ̀dúnà ti kí gbọ́njọ́ náà nù a bẹ̀rẹ̀ kò tún ọ̀pá kílẹ̀ kí wọn àwọn tó gbé owó yẹn káwọn pè ní kúnlẹ̀ yìí náà ni. ṣẹ́pẹ́ náà rẹ̀ ṣe pé wàá wo fíìmù so a bẹ̀rẹ̀ a lọ bá ẹnìyẹn ní ilẹ̀ ilẹ̀ náà ni láti kí wọn kọ́dà bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ayé pé padà bá sọ̀rọ̀ àìkúnlẹ̀ fún náà ni bá wọn sọ̀rọ̀ ẹ kàn mọ̀ pé ẹ̀kọ́ bẹ́ẹ̀ kọ́ mọ ẹ̀ ń gbọ́ ọ̀ lẹ́kọ̀ọ́.

kí o bẹ́ẹ̀ bá ṣe alábí bẹ́ẹ̀ bá ṣàbá kí ọlọ́wọ́ bínú o wọ́n tó sàn bọ̀ ó ti sàlámù aláìkùn ó ní sàlámù aláìkùn ó sàlámù àfẹ́ bọ́dì alábí fẹ́ jòkó kàjá làṣà ó sì jòkó nígbà tó ọ̀rọ̀ wa di pé wọ́n sọ̀rọ̀ títí ní ìsìnkú ó jòkó báyìí ó wá ọ̀rọ̀ wa kàn káfá mi sọ̀rọ̀ wá yí apàdà báyìí ó yí kọ̀ ó wá lòtú báyìí

wọ́n ní tọ̀ àlí sékúlẹ̀ dídá ni. ìmọ̀ ti ṣẹlẹ̀ ìmọ̀ sọ irú àwọn nǹkan táwọn àwọn sàábì ànábì tí wọ́n ṣe nìyẹn ṣẹ́gẹ́gẹ́ lè táwọn yòówó gbọ́ yé ó sọ̀rọ̀ sàlàyé fún yẹn nu tíra tí ìbá ṣe pàtíkà ìgbà tí yẹn bá nàbí ń bá èyí ọ̀dà náà ọjọ́ wájú ànábì ọkọ̀ fẹ́ sọ̀rọ̀ láàrin àgbàlagbà kẹ́kẹ́ ajú mo ti wà áwà náà wọ́n á sọ̀rọ̀ wọ́n wá kàn mí mo ṣe jòkó rè wọ́n á sọ̀rọ̀ àgbà tó mẹ́kọ̀ọ́ lọ́wọ́ kò sí ká má pa àwọn àgbàlagbà lé ìjókòó báyìí ò ní wàláì kò sápẹ́lẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rẹ́ ìgbéraga kọ́ ọmọ àjàwé sún ní ọmọ mo jẹ́ láti ráì. ìwọ̀n àwọn àwọn àgbàlagbà eléré ibú ọmọ síra ní sí tó ọlọ́run sàwọn náà wa. ẹ ẹ mọ̀ lákàyè ẹ̀jẹ̀ nǹkan rẹ̀ ok. mo fẹ́ tọ̀ ọ́ ẹ̀ ẹ́.